òtútù bẹ̀rẹ̀ o. kí ló sọ pé mo bẹ̀rẹ̀ ṣé kí n má tọ̀ ẹ̀ gbogbo ilé ìta ṣe ń ta yìí ó ti sún mi ọjọ́ wo la fẹ́ ṣe lè dáa how long la wọ́n máa dúró sẹ́gbẹ̀ẹ́ pop táwọn máa bá wa ṣe ra wa ṣeré tá a máa sọ pé à ń ṣeré ìfẹ́ kò make sense now inú ilé ẹ̀rí o kì ṣọmọdé o ti máa ṣọ́ọ̀bù kò sẹ́nìbọ̀dì tó máa sọ pé o ti tó láti fi ọkọ jẹ́ ká lọ sínú ilé ká lọ sínú rúùmù ẹ̀ ká lọ ṣe tó bá wù wá láti ṣe ń bẹ́ẹ̀ akọni máa sáré káàkiri lẹ́gbẹ̀ẹ́ta kó dáa ojú ń kun ẹ̀mí a ní kò ní sùúrù wíwá ìsílẹ̀ yìí ó sì pẹ́ kan sí direct entry ló máa bá wọnú lé. direct entry. Uh-huh. direct entry yẹn gangan jẹ́ kó jẹ́ ìní mi ní ní sùúrù mọ́ ni mo ń sọ. àti mo bá ní tẹ́lẹ̀ ní èlò ọkọ̀ tí mo gbà láti sọ sí. àìṣe. àìṣe. ká ló kù. láìla ó ń pa kúrú wọn pa kúrú wọn ó ń fún ọmọ mi mára ògiri. òun ló fà bẹ́ẹ̀ inú lílo ẹ̀ka ti ṣe òun náà ni mò ń sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ilé bàbá ẹ àbí ẹ tó fẹ́ wá kí wọn nílé àbí olórí burúkú wo ni wọ. Aisha tíndẹrẹ ni wọn yóò. jẹrìká ni ẹ̀ ń kì kí ló ṣe pẹ̀lú ọmọ Yorùbá. àìfẹ́rí kọ́ ni akọ́ni ẹ̀kọ́ kọ́ ni ọ̀ ó mẹ́ràn kókó fàǹtí wọ̀lú. fàǹtí fàǹtí ó pàǹtí mi sọ fún wọn pàǹtí wọ̀lú pàǹtí wọ̀lú ìwọ tí ò ṣojú bí ajá tó ní kánsá yìí kí ló ṣe pẹ̀lú ọmọ mi kálógún yóò fún ẹ tó tún sọ bẹ ìṣòro wá wọrí tí n bá bá ń bí wàláì tí láì máa ṣá ẹ pa ni tó ti gbọ́. ẹ ẹ ohun tó ṣẹlẹ̀ ní sáà ẹ wò mo nífẹ̀ẹ́ ni ohun tó fa tí mo fi ń wá síbí ni àtijọ́ tí mo dẹ̀ ti ń tẹ̀lé káàkiri àbò rí kankan pẹ̀lú mi rí kò rí pẹ̀lú mi rí ìfẹ́ tí mo ní sí òun ló. dánwò ló bí yá àkúrẹ́ ó ẹni tí ah, kò ní dá fẹ́ni tó gúnyán fún ẹ tó lọ́bẹ̀ òṣòro ṣé o ti dáàdì wí ni ẹ. ó máa dà á ah, ṣé wọ́n lè ṣàmì ládàá lóòótọ́. bẹ́ẹ̀ ni ó tètè wá máa lọ. tó bá jẹ́ bẹ́ẹ̀ máa pè ẹ́ máa pè ẹ́ jọ máa pè ẹ́ ah. máa pè àbí kò sọ̀rọ̀ kò sí táǹkì oúnjẹ yìí dùn sí ẹ sọ̀rọ̀ tó bá yẹ pé kinní kan sí àti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Hmm. kí ni wọ́n sọ ìwé yìí ni láì lọ sí kékeré skul ìwé yìí lọ pé tẹ́lẹ̀ kò sí nǹkan tó mọ́ sí. epo alọ́lọ́tọ̀ àti alọ́lọ́tọ̀ iyọ̀ tomato gbogbo ẹ̀ ìgbà tí mo wá wá lọ sí kékeré skul. òrèsè yóò bá yẹn mi máa yẹra mi bí ọ̀pọ̀lọ tó jábọ́ tó ṣe báyìí. ṣé o gbọ́ làbẹ́ ṣé o gbọ́ tó ìyàwó ti gbọ́. Aisha. Alhaji. Gaskiya ke ce iya ta na fari. Kuma kin yadda nake son ki. Wallahi kina bata mun rai. Na ce yaron nan Ibrahim din nan dogon banzan nan da kike kawo na gidan nan kamar ido kamar na mazuru. Ban sa ina ganin shi a gidan nan. Kina jina ko? eh wanda bai san al'adar mu bai san komai game da mu ba kina jira ko ba so ba so wani ibrahim gaskiya a gidan nan ẹ dúró ẹ sọ èyí tí èmi gbọ́ ẹ mọ̀ pé wọ́n bá ni mo gbọ́ tẹ́lá tó ti ń gbé lọ sí ìtó tún díìpù jù mí ò tún nígbà èyí tẹ́tún sọ èmi o gbọ́ ẹ wálé díẹ̀ díẹ̀ kémi náà lè gbọ́ tẹ́ ẹ sọ àbí ká kúkú sọ yorùbá kí n bá yín dá sí. alájí èyí náà lè sọ pé kí n má mú christian wálé kí n mú muslim wá mo ṣe ní kí n mú Ibrahim àgbàtẹ́ pé muslim ni mo tún mo dé ń sè é tún complain. wá èyí tí mo sọ fún ẹ kò ṣọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ ẹlẹ́mìyàmẹ̀yà ni mi ò fẹ́ Yorùbá Yorùbá samsa ò lè fẹ́ Yorùbá ṣòtí wọ́n ọmọ tó ojú ẹ̀ dàbí ajá tó ní kánsà ẹ̀ lọ́wọ́n nìyẹn. ẹ wo bàbá ẹ fi ọmọ yìí lẹ̀ ah, ah. kákọ́kọ́ tiẹ̀ dúpẹ́ pé ó tiẹ̀ mọ́kọ wálé olórí àdúrà ni èwo ni kíní ọmọ mi ìwà tó yẹ kó wọn máa ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ erí fún kó tó bọ́ kọ ni àrò erí fún àṣẹ kankan ọmọ kan wálé ẹ tó ní dandan kó fa hausa kí lè túmọ̀ yẹn ẹ fílẹ̀ kó fẹ́ni tó bá máa bá kalẹ̀ tó máa jọ tí nínú wọn jọ máa dùn tó máa bọ́kùnrin tó máa bóbìnrin fúnra wọn tọkàn ọmọ wa máa balẹ̀ ẹgbẹ́ nígbà tẹ́ ẹ̀ sọ tiẹ̀ tó wà níbí àwọn ọmọ mi tó wà nílé haúsá ń kọ́. torí pé mo fẹ́ kí àwọn ẹ̀kọ́ kọ́ àlàdó mọ̀ tó ń pè ní àṣà tradition àti culture wa òní mo fi ní kọ́ lọ gbé ilẹ̀ haúsá ojú àpòfótó àjà ló ń jálè wọ́n ti di haúsá pátápátá. kọ́ fẹ́ haúsá kémi tí mo jẹ́ ìyàwó kọ́ má gbèdé mi àbí bẹ́ẹ̀ kọ́ ó ti yé mi ó ti yé mi ó ti yé mi aláàtìṣe mi ló máa ma ti ṣe rẹ̀. ìwọ ló ló mú ni. ó yé mi bẹ́ẹ̀ Aisha kí bàbá ẹ̀ tó dé mo fẹ́ kó bá mi fi aago ẹ̀ kó fi pè ya bàbá yín mo fẹ́ káwọn ìgbín àtàkùrọ̀ ẹ̀ kọ́ wá ayé wọn ni mo fẹ́ rí wọn ìwọ náà dẹ̀ mọ̀ pé kò sórí ọ̀fẹ́ fún mi ìyá bàbá yín náà mọ̀ pé kí n wá sọ̀rọ̀ kò sórí ọ̀fẹ́ fún mi ìbá lọ bẹ̀ lọ́wọ́ wọn tó bá mi pè wọ́n mo fẹ́ kán wálé bó ṣe wíkẹ̀ndì yìí láàyè bá wà kán máa bọ̀. ẹ wò èmi gan ti miss one seriously ah y bàbá ẹ̀ lọ́wọ́ ní oko má pẹ̀ dín ìyá bàbá ẹ̀ lọ́wọ́ a ọkọ rẹ̀. ṣó ti lọ. Aisha. àwọn alaikum salam kwana biyu ya makaranta ya baban da maman. Tuna nan lahiya ko? To shi nan. Baba ta ce na kira ki. Na gaya miki cewa tana so Umar da Zainab su zo gida ko Juma'a nan ko Juma'a mai zuwa tana son ganin su. Wannan Juma'a mai zuwa? Eh. To shi kenan ba damuwa. Ta ce za ta yi kuma su da kuɗin jirgin sama. To da kyau. To yauwa suna nan za su je. Don an juma. Na ji sai an juma. Ki gami da kowa. Sanjuma. wallahi ai sanin ta kira ne da kyau ba wani wahala wallahi ba damuwa wai babanku da maman wai ku zo wannan juma'a kaka na'am ya za mu yi da kudin girgin sama Girgin sama sa aiko da wannan kurku damu egbon eh, mo ti meet daddy ati mommy like mad i can't wait to see them wallahi da ni ma kaka ko mu tafi yau ne kar ku damu juma'a ya kusa mọ́mì wọ́n ní tó bá ti di friday no máa wá. mo ti gbọ́. èmi dẹ̀ sọ fún wọn pé a máa bá wọn sẹ́ndì owó flight wọn. àwọn ah, sẹ́ndì ẹ̀ mo tẹ̀ ti gbọ́ nígbà tí mo ti gbọ́ juma mo ti mọ̀ pé ṣé wọ́n ṣáà inú bọ̀lẹ̀ lọ. bọ̀ mọ́mì ṣé kò sí tẹkọ̀ dédé decide pé ẹ fẹ́ kọ́ wálé torí bí ẹ̀kan láàrin oṣù mẹ́fà ló máa ń wálé. ẹ wọ́n máa wọ etí ẹ̀ kò lè yé wọn èmi lóyún kọ́ ṣáà dé ìlú. lè yé mi kí n fojú mi kàn wọ́n ara mi abalẹ̀ <laughs> màá sẹ́ lówó flight. ọ̀rẹ́ ṣé kí n máa tàn ẹ́ gbogbo ìwà tí dájú mo ti lè ó ti sú mi o ní láti rí bí wọ́n ṣe embarrass Ibrahim lánàá gbogbo embarrass tó tẹ̀ máa ń fún yẹn ah mi ò lè stand ẹ̀ mọ́ èmi gangan tí mo jẹ́ ọmọ wọn ẹ̀rù bá mi àyà mi já ilé ìtàn bá lọ yìí bóyá mi ní sákòrò lè fún un. ọ̀rẹ́ òkúta bá fi ìbínú sọ kò ń pẹ́ yẹ o. <laughs> òkúta bá fi ìbínú sọ ìwà táwọn yorùbá yìí ṣá ibi tó bá ń lọ gangan ni kò sọ. ọ̀dà ṣòro èmi mo ní ìgbàgbọ́ nínú kinní kan àkọsílẹ̀ àkọsílẹ̀ dá yìí kò lè tà sí. fún yín ilé ìta tiẹ̀ ń bá lọ yìí bóyá ni mi ò ní sá kúrò ní fún ọ torí mi ò rí nǹkan tó máa stop mi láti máa fẹ́ Ibrahim tó bá dẹ̀ ní àwọn fẹ́ kí n fẹ́ má lè sá kúrò ní fún ọ tó bá lè sá kúrò ní ọ̀dọ̀ máa sá lọ ni wọ́n lè tó wọn gbé. sórí ọ̀rẹ́ ọgbọ́n òkè tán láyé káwa lọ sọ̀rọ̀ kódà bí tiẹ̀ wà. òfò <laughs> ni ṣáà o lè ṣọ́ pé mo máa work. Hmm. kò ṣe ní máa work tí máa ń sọ fún ẹ pé iná ń jó lórí oorun ó yẹ kó ní kí n lọ kó irú ẹ̀ wá ni. ó dá ẹ lójú. má bínú nǹkan tó ṣẹlẹ̀ nígbà pé torí tèmi mo lè fi dá lójú pé yóò ní ṣẹlẹ̀. kí ni mo fẹ́ ṣe ara tó ń pè ní ìfẹ́ náà nìyẹn ìbí torí ìfẹ́ náà ni mo ṣe ń di gbogbo eléyìí kò sí bó ṣe lè wù kó rí náà wọ́n lèèyàn máa mẹni tó tó mẹni tó jù lọ bẹ́ẹ̀ náà kọ́ ni mo ugly tó náà tí bá di ẹ̀mí lé mi bí ajá ah, èmi ni mò ń dá control ara mi mi mú níṣẹ́ ara mi mi mú nílé ara mi mi mú lówó ara mi kò sun tó wà láyé ìtọ́kùnrin ní mi ò tí gbìyànjú láti bẹ́ẹ̀ mo kàn fẹ́ kó mọ̀ kí mo nífẹ̀ẹ́ náà ni ìtí mo dẹ̀ sọ lójú wọn kì í ṣe pé bóyá mo kàn sọ̀rọ̀ ẹnu lásán ìjọ́ òru wá sí bí èrè tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ń bèè ó yẹ kí wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ pé ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n máa ṣe lé káàkiri mo dẹ̀ mọ̀ pé haúsá ni ẹ kó tó dé pé mo sọ pé mo fẹ́ fẹ́ so ìwọ́n rí pé haúsá ò lè fẹ́ Yorùbá Yorùbá ò lè fa haúsá mi ò understand ní ẹ̀rà tá a wà yìí. ẹ ẹ mo dẹ̀ ti wá rí solution sí ọ̀rọ̀ wa o. mo ti rẹ́ ká lè bẹ̀ sí wọn àbí yíyá òun fara ọtí yíyá. èyí jáde wọ́n máa appreciate kọ rí ẹni tó gbọ́ ìdìwà tó jẹ́ òun ẹni tí ò bá kí n ṣe haúsá kò kí n wọ aṣọ yìí ó dá mi lójú pé tó bá wọ aṣọ yìí lọ sọ́dọ̀ dáàdì wọn lè dá ẹ mọ̀ torí wọn kì í dá ẹ mọ̀ tó bá dẹ̀ wọn ló máa jẹ́ kó accept ẹ so with this máa dẹ̀ pẹ́ láwùsá díẹ̀díẹ̀ tó bá débẹ̀ wọ́n lè approve relationship wa. kí ló dé tá à ń dára wa láàmú. wọ́n ní táwọn wá lọ sí ṣòkòtò àpò ṣòkòtò wa ló wà ìwọ láìkè mi èmi nífẹ̀ẹ́ wọ̀ kí ló dé tá a lè fẹ́ra wa without this baba must I be going through all this kó tó di pa fẹ́ra wa aṣọ ló mú wa sí tó ní pé kí n wọ̀ ń rè kò sí ẹni tó máa rí aṣọ ìlọ́rùn mi wọ́n máa rò pé mo ti ń da ẹran ni haúsá ni fámìlì tiẹ̀ yorùbá ni fámìlì tiẹ̀ mi kó jẹ́ pé nígbà tí mo wọ̀ tán nìkan náà àwọn fámìlì mi débi wọ́n á wá àwọn òbí mi kan bí tán bá wà ṣebí n tó kù kí n dẹ̀ mú dání ni igi sọ́ńdà tí wọ́n fi ń da màálù káàkiri kẹ́kọ̀ọ́ já síwájú tàbí what are you now saying torí pé mo fẹ́ fẹ́ yàwó kí n dẹ̀ wọ aṣọ tí n bá wọ̀ ọ́ láàárín thirty minutes tí mo wọ̀ ọ́ mo máa gbàdúrà kí n bọ̀ ni ìgbà tí n bá wà wọ̀ léwu ṣé màá wọ̀ lọ́la màá wọ̀ lọ́tùnla àbí kí ló sọ ká tiẹ̀ dáàdi ò lè dá mi mọ̀ gẹ́gẹ́ bí o ṣe sọ tí n bá wà wọlé mi tí wọ́n dá mi mọ̀ kó haúsá ni mí tí n bá bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ tiwa àbí mo wọ ṣẹ́tà trọ́sà lọ́la ṣé wọn ò ní mọ̀ pé ọmọ tó wá tàn wọ́n jẹ ni o love mi mọ́ o ní pé kí n máa bẹ̀rẹ̀ sí ní káwúsá nísìnyí tí n bá dọ̀dọ̀ wọn tí wọ́n bá sọ nǹkan kan tí n bá sọ nǹkan míì ṣe bá dáná fẹ́ fi ṣá mi lórí tó ní kí n máa sá lọ tó bá wá wọlé tó bá mú ọfà ńkọ́ tó fi sí mi níbi ẹ̀yìn ọrùn bí mo lè ṣe gùn tó ilẹ̀ ni máa wá gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n ta ọfà sí erin ayé jájáwọ́ nínú àpọ̀n tí ó yọ you don't love me anymore it's very simple just tell me i will move on. o máa mọ àfi tó o bá nífẹ̀ẹ́ mi nìkan ló ní mọ̀ bíi iná kwana hmm? lápíà lọ iná àgèjì àbá kó lè hmm? bébí mi ṣó ti yá. tí bá sọ pé iná kwana wà ní lápíà lọ tí bá ní iná àgèjì àwọn oníbà àgèjì iná kwana. lápíà láwù. tí bá ní iná àgèjì àwọn oníbà àgèjì iná àgèjì. fáàkì jíà. wà ní bá àgèjì. ayi jẹ́wọ́ fún mi o love mi mọ́. Ah, báwo ló ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀. tó o bá love mi ò ní ní kí n máa pe ìnáfìjìà ìnágàjìà káàkiri kó yẹ ìwọ ló mọ ọ̀nà tó lè gbé gbà. Ah, wo mi ò understand o mi ò understand o at all. má wọrí kó tó tó jẹ́ ká máa lọ yìí àti ìyẹn máa ti kó ìdára wá sí mi. ìyẹn tọkàn bá fara náà. ibi tó bá fẹ́ mi. turawa shan Alhaji, zan je gurin ƙawata. Shiga mun da kowa da kowa, kin ji ko? Kyau. Ke, ga wannan. Me yasa kake lulluɓa? Na amfani da wannan wai. Kai da Allah, da. Ko shan wani kwalmobi ne, shan fa kwami ne. Kin lulluɓa ce ko ijawai. gbogbo ìwà bí yorùbá yorùbá ṣé yorùbá ní àwa ni torí kọ́ àti pálẹ̀ yorùbá wá wùwà bí yorùbá ewúrẹ́ máa pẹ́ láàárọ̀ ìṣe máa dọ̀ṣẹ́ kọ́mọ ó yà wáyà sínú lẹ́ kó lọ́wọ́ ṣe gidi ṣe jà ẹ́ iska káàbọ̀ra gbogbo ọkọ̀ tiẹ̀ bí yorùbá bí yorùbá bí yorùbá. mo burúkú ṣe ìyá.

ọlọ́run ṣeun. alhamdulilayi. alhamdulilayi ah, mi o. Ah. ẹ lè mọ bínú mi ṣe dùn pé mo fojú kàn yín báyìí ah. inú mi dùn gan ebi inú mi dùn o ara ti ní mi pé oṣù mẹ́fà mẹ́fà mẹ́fà ni màmá rí ilé ẹ̀kọ́ láàrin oṣù mẹ́fà ó jẹ́ ti tó jọ ẹ mọ bí mi wá ṣe gbogbo ẹ wò mo ti miss agage mi o mo ti miss yín gan nínú alẹ́ ìtọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi yín kọ́. bọ alájà ṣé bí a máa ń sọ̀rọ̀ lórí fóònù kí ló lè tó yẹn ìwọ lóṣù mẹ́fà mẹ́fà à ń sọ̀rọ̀ everything náà. orí fóònù sórí fóònù máa dàbí ká ríra wa lójúkojú báyìí bó ṣe wà yìí ká máa ríra lójoojúmọ́ òun ló tẹ́ mi lọ́rùn bó lè ṣe máa wà nìyẹn kò lè yé yé mi ló yé èmi ló <laughs> yé <laughs> tí mo jẹ́ ń darí ọ̀rẹ́ ẹ jẹ́ kó yé wa. ara mo ti gbá mo ti gbá mo ti gbá mo ti gbá náà yìí o ẹ̀yẹn ṣáà máa dé mọ́. Hmm. yes ó tọ́ ni nineteen oh nine ọbí Awólọ́wọ̀. Azik nineteen oh five ni Zik Pẹ̀lẹ́ olóúnjẹ Edson eh, Alantes do Nascimento. Eh, Muhammad Ali 1942. Wọ́n bí sí Kentucky ní USA ẹ̀ eh, mo ṣe rántí ní 1942. Ah, Buhari eh, no no no àmì ọmọ ìgbà tó bí Buhari ṣùgbọ́n mo mọ ìgbà tí wọ́n sún ẹ̀ fún Buhari àtọ̀ṣíbàjọ́ wọ́n sún ẹ̀ fún wọn ní oh yes mo tún mọ̀ ìgbà tó wọlé president Eh, wọ́n wá sún ẹ̀ fún wọn ní May twenty nine two thousand and fifteen ah, ipò ẹ lọ bí òróró máa pè padà máa pè padà. ha abu mamaki ba ma sallama amun sallama ne mo na ce salamu alaikum ṣe sọ fún mi pé ẹ pọ̀ ni. nígbà tẹ́ rí mi pẹ̀lú àwọn ọmọ tẹ tún béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n wá ìwọ obìnrin ò ti lágídí rẹ o ẹ sọ fún mi pé ń bọ ẹ̀kọ́ dédé lọ́rùn àwọn ọmọ wa. bọ̀ alájì ṣé inú yóò dùn láti rí wa ni àbí wa tó ṣe máa kọ lẹ́tà torí pé a fẹ́. kẹ́kẹ́ lè mú yorùbá dá là. razaka ti ń dé náà mọ́kà yorùbá ń ṣe. kí ló àǹfààní tí mo rán ẹ lọ sí ìlú ìyá mi pé kẹ́ ẹ lọ pé ọ̀dọ̀ ìyá mi kẹ́ ẹ lè wọ́ ó wá sọ yorùbá sí mi. aláàjì aláàjì kárìkún hali gbàrà ọ̀dọ̀ sálámà ẹ ti mọ̀ pé tá a bá fẹ́ padà a máa fẹ́ bèrè wo flight so ọgbọ́n àti máa fún wa lẹ́dá á ti mọ ojú yín yẹn. ọmọ torí owó náà ń ṣe bẹ́ẹ̀ <laughs> ẹjọ́ yín kọ̀ owó ìyá wọn lọmọ ń wù owó kan ní agídí agídí ẹni bó ṣe kún láyà mi ti pẹ̀mbẹ́ gálílì. ọmọdé náà ti yóò jalè àti ẹgbẹ́ náà ẹ̀gbọ́n táwọn ọmọ yín rí wọn nítorí kẹfà àjẹ máa fún àwọn olówó òun lè ṣe sọ pé kí làwọn wá ṣe ń lè bàbá àwọn àbí bẹ́ẹ̀ kọ́. ta ló fẹ́ fún ọ lówó tẹ́lẹ̀. bẹ́ẹ̀ bá fún ọ lówó ẹ fi lẹ̀. ẹni tó bá bímọ irun ẹran ló pọn. ó ti o ẹni tó bímọ màálù ló ń pọn. ìwọ ló tún wá ìwọ ló máa sanwó fúláìtì o. ẹni tó bá bímọ màálù. yóò tún pọ̀ wọ̀ owó ni ẹ̀rẹ̀kẹ́ yìí àbúrò ara ọlájà kí ló ṣẹlẹ̀ ìfẹ́ kan gbọ́ lẹ́sẹ̀ mo tí mo fẹ́ sọ fún iṣẹ́ rí wálé tẹ wálé kò sí ìgbà kan tẹ́ ẹ̀ padà lọ. mi á bàrọ̀. ibi ilẹ̀ máa wà ẹ máa máa gbé bíbá yẹn ẹ padà lọ mú yẹn mú. kí ló dé. o dẹ̀ ní kí ló dé o ní kí ló dé èmi ni mo mọ tí mo rí tí mo ṣe lẹ́ẹ̀padà lọ́dẹ haúsá mọ́. ẹ wo ẹ wo alájà ẹ má kàn rí bí ẹni pé torí kó jẹ́ pẹ̀yìn lẹ́bí wa ẹ kàn má má da ọ wá bó ṣe wù yín náà ọ̀hún rílì kaṣọ kankan dání kò dẹ́ ṣe pé bóyá ti conclude pé ok bá ṣe ń lọ yóò àpadà wa mọ́ à ní plan náà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan explain fún wa kẹjẹ́ ká mọ̀. Hmm, kò sí wàhálà ẹ má wọlé tó bá jẹ́ taṣọ wọn fún yín lówó tẹ shopping aṣọ tó bá wù yín bọ̀dá mi ẹ wọ ẹtẹ gbẹ̀gbẹ́ ń pàtàkì báwo nípa skul wa mọ́ mi. ẹhẹ́n skul wa. àmọ́ ló bá àwọn ọ̀rẹ́ wa. sórí iléèwé yẹn èmi gangan ti ṣètò. gbogbo àwọn ọ̀rẹ́ wa ń kọ́. ègo bọ́ọ̀lù ṣe làná máa fi. ẹ wo hmm. lè dàbí níbi ẹ máa kọ́ ọ̀rọ̀ rẹ̀ láti. dàbí ẹ̀wò èmi ò lè dúró mi wà lè sọ bọ̀dá mi lè dúró mi ò ní tèmi ò lè dúró. ṣé nǹkan ò ṣe ẹ ṣé bẹ́ẹ̀ mi mo bí ẹ ṣé ẹ fẹ́ kó bá mi ni. mo mọ nǹkan tí mò ń ṣe o ah, ah ọmọ máa ṣe kinní owó ṣe wàhálà ogun hypertension náà má jẹ́ kí n rí gbogbo èyí tí wọ́n ń ṣe boko haram tó ń pa ìmọye àwọn èèyàn lọ́hùn mélòó mo bí ó ti o. ooo alájà ọ̀rọ̀ yín ṣe yé mi sí ni so torí ọ̀rọ̀ àwọn boko haram gangan lẹ̀ ṣe fẹ́ ká padà mọ́. ẹ bẹ́ẹ̀ ni òun ni òun ni torí ọ̀rọ̀ boko haram àti pàápàá mo fẹ́ kẹ́ dúró sí bíbáyìí kẹ́ lè máa sọ èdè mi tí mò ń sọ kì í ṣe haúsá nìkan lè máa dọ́gbọ́n tẹ bá dọ̀hún tán ṣọ́fẹ́ jogún yín sílẹ̀ haúsá ni tó wá jáwúsá ní kankan lẹ́ẹ̀ máa sọ èmi tí mo bí yín ní yorùbá ni mò ń sọ mo fẹ́ kẹ́ máa bá mi sọ yorùbá kẹ́yìn náà gbọ́ yorùbá ni ẹ fi ilẹ̀ haúsá sílẹ̀. nìzámù kì í sọ̀rọ̀ nìzámù yìí kọ́. ẹ sọ èdè tí mo gbọ́ yorùbá tó gbọ́ yẹn òun ni kẹfí bá mi sọ̀rọ̀ ẹ má bá mi fa haúsá sọ. ṣé àwa dáràn ló lé yìí báyìí ní ká má sọ yorùbá ẹ̀yin ní ká má sọ haúsá ah ó ga o. Mm, mm, mm, má sọ bẹ́ẹ̀ Ali ìzá ti ń gbọ́rọ̀ ti alájí tẹ́lẹ̀ náà so nǹkan tí mọ́mì náà sọ ń sìn jẹ́ ká gbọ́rọ̀ àlàjà. ọ̀rọ̀ sàn àdìsá máa ń bọ̀ sí dáàdì tó bọ́ sọ wọn ló wà oh um, um ohun tó ohun tó dáa ó ní kí um, haúsá méjì kan kan fẹ́ ara wọn. etí bàbá ẹ̀ náà tiẹ̀ fẹ́ ni mo lọ sójà ọ̀rọ̀ yìí ò ká òun náà yín wá ikú ah,

eh dan sokoto ne dan sokoto ne eh ojú ẹ̀ dẹ̀ jọ ojú jùgùnú. jùgùnú àṣà hausa tún jẹ́ jùgùnú ni. fíìmù india. ìyá dai. lafiya lau. mai sunan ka da Allah. ma suna na Hamzat. Allah kaji hausa ne. a dúpẹ́ fọlọ́run ó dáa kéèyàn bọ́ ọmọ sọ̀rọ̀ kó gbọ́ ṣẹ́rí pé òun tẹ́ fẹ́ lọmọ yín mú wálé fún yín sìn ẹ láwùsá lẹ fẹ́ kó fẹ́ ó dẹ̀ máa wùsá wálé àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúrà ló kù ká fi tì wọ́n kọ́lọ́n bá mi pè bẹ́ẹ̀ lé ẹ̀ o. Mhm. aisha gaskiya kin tabbata wannan bahaushe ne. eh wallahi ɗan sokoto ne. ó ṣe ó jọ ọmọ ọba sokoto tí mo mọ̀. mọ́mí mo fẹ́ fi gbogbo lé o kó nà lè. ah ó dà bẹ́ẹ̀ o ó dà bẹ́ẹ̀ o ó máa fi gbogbo lé wọn ilé ilé ẹ̀ o ibi tó bá wù ni kò rìn sí wo bàbá ẹ̀ ó fẹ́ràn ẹ̀gbọ́n. báwo báwo ọmọ mi náà kì í yín dàgbà pẹ́ ṣé. ó kárí láàbọ̀dà máa dùn kíra àti gbogbo àgbègbè máa bí wọn àti gbogbo ojúlówó tó lóyún. ìdodo nìdájí ara òkú ẹlọ́pàá yẹn ó dáa o àdúgbò fọlọ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ ti gbé kaná hm, kú oríire náà. wàhálà ìpọ̀ o ìdààmú yìí ti pọ̀ jù lórí pé afẹ́fẹ́ yàwó yìí o kí ló le tó yẹn. wọ́n ní fi kí ní lọ ẹlẹ́dà mi ò mi ò mi ò orí ìyá mi ò mi ò mi ò pẹ́pẹ́ bọ́lá mi ò mi ò mi ò ọmọ jẹ́ bọ́ mi ò mi ò mi ò ṣẹ́wó mara lè alowóṣe alóṣókà ṣọgbọnṣọ ṣẹgun táyé. ìgbà wo ni má kó o ní kú má jẹ ètò ẹ̀ ń jẹ ìgbà wo ni. sọ́ọ̀kì ọ̀rẹ́ náà ṣé àwọn ọmọ yóò ti lò. wo aṣá àti dúpẹ́ ṣé wo plans náà gbogbo ẹ̀ ló ti work out àti dúpẹ́ pẹ́rẹ́ ká máa dà. ohun tí mo fẹ́ kó mọ̀ lélẹ́yìí èmi ò lè ti torí pé mo fẹ́ fẹ́yàwó kí n sọlé bàbá mi nù ọmọ èkìtì ni mí ọmọ èkìtì gangan ò ní mí èmi ọmọ sẹ́ríkì babalógun òtítì fara ti gbọ́n gbogbo haúsá tẹ̀ ẹ̀kọ́ mi ti mo ti gbàgbé gbogbo ẹ̀ kó sí kankan tí mo rántí amsat nìkan tó ń sẹ́ẹ̀tì ní kòròdú orúkọ ẹ̀ nìkan ni mo rántí sórí. gbogbo ẹ ni mo mọ̀ ṣebí nítorí ìfẹ́ tó ní tì mí ló ṣe gbogbo ilé gbogbo ẹ ló yé mi ó yá ká máa lọ sẹ́yìn náà kí lọ́ọ́ fi bòmí wọ̀. tó pẹ́ bóyá máa jẹ́ kọ́mọ kan ẹ̀ tìlú mi ò sẹ́ni kí bàbá ló bò. ó ní mọ́nà. èmi kò àṣepàrọ̀ èmọ̀ lókólókó kò fèwé àrífín olóyàwó jòtóró tí ò dáa ló kẹ́ràn lẹ́kọ̀ọ́ ọmọkùnrin èmi ló tún lọ mú Ibrahim wọ́n fi ṣe kó àṣepàrọ̀ ọdí Hamzat. Eh? <laughs> ẹ̀yin rò pé ẹ ní ọpọlọ ẹ wá ń bú èmi ẹ̀jọ̀ yìí kọ́ èmi ní ọpọlọ èmi bàbá ọpọlọ fúnra mi <coughs> màmá àdúró dè yìí kò sí problem wà bọ̀dà mọ́. ẹ ìrùn náà ló wá jí látàrọ. kí ni mo wá fẹ́ máa ṣe ìrùn ni mo kí bí n ṣe ṣe tán náà ni mo ní kí n wá yọjú sí i nígbà tẹ́lẹ̀ fẹ́ rí mi mi ò yíwọ yàrá mi pàápàá rákà mélòó ló wá ń kí Awa torí ọlọ́run àwọn afọ tá a já ọmọ Raka imam rákà mélòó rákà díẹ̀ là ń kí nìwọ wá pẹ́pẹ́pẹ́pẹ́ anyway Hajiya mo fẹ́ fi ẹjọ́ àwọn ọmọ ẹ̀sùn ẹ̀. èwo náà àwọn ọmọ mi. ọmọ ẹ̀ nọ́ṣọ́nọ́ṣọ́ Aisha. kí ló tún Aisha ó ń lo ọ̀pọ̀lọ fún ẹ̀rín ó lọ mú ọmọ burúkú ọmọ ìranù tó dàbí jàǹdùkú ìtọ́ṣe yẹn tí mo ní owó tí mo fẹ́ rí nínú ilé yìí wọ́n ó kọ́kọ́ mu wá ó fi ṣe pàṣípàrọ̀ Ibrahim ìgbà tó yá ó tún dá padà olóúnjẹ Hamzat ó wọṣọ haúsá ó wá kọ ní haúsá ó rò pé èmi ó gọ̀ ó sọ mi di sọ́kẹ́ àbí wọ́n tún wá wà ní ẹ̀yìn wíńdò wọ́n mọ̀ pé èmi ń gbọ́ wọ́n àṣekú ọmọ ọdún. ẹjọ wàhálà wo lè kóra yín sí gan kí ni làálàá kòókò jọjọ yín gan lórí ọ̀rọ̀ yìí ẹ kí ló dé wàhálà yìí ti pọ̀ jù ẹ fi ọmọ sílẹ̀ jẹ́ kó fẹ́ni tó bá wù ẹ wá sọ wípé ó ń dọ́gbọ́n ọ̀nà tó ń fi ní dá ọgbọ́n náà dà nígbà tẹ́ fẹ́ yọlé ayé lẹ́mìí ọmọ ẹ fọmọlẹ̀ jẹ́ kó fẹ́ni tó bá wù ẹ fárí ìṣàlẹ̀ kí ló dé wọ́n ọmọ problem ẹ̀ wọ́n ní ta lè ṣe ṣe òbágbé bí òṣèlógún àwọn ọmọ ẹ bàjẹ́ ò fẹ́ bá wọn wí. tó ń torí ọlọ́run nígbà tó fẹ́ fẹ́ èmi gangan fúnra rẹ̀. nígbà tí àwọn òbí mi tí wọ́n yarí tó sọ wípé àwọn fẹ́ kí n fẹ́ haúsá àwọn fẹ́ kí n fẹ́ yorùbá tó gbọ́ èdè mi àbí nǹkan tó wọ́n sọ kọ́ yẹn ṣùgbọ́n nígbà tó yá kí ni wọ́n ṣe wọ́n wò ni wípé ah ẹ jẹ́ kí n fọ ọmọ yẹn sílẹ̀ bóyá bẹ́ẹ̀ ló ti máa ṣoríire ṣó gbàgbé ọgbọ́n tó dá lọ́jọ́ kan ìwọ náà ó gbàgbé ọjọ́ tó dá lọ́jọ́ kan ó gbàgbé àìrà kábàbà ọjà ṣé bí ìtàkùn tí wàá ni. ká ní ààrẹ àkàbàtà afẹ́fẹ́ gun àjà ṣe àpótí la máa lò àbí ó mọ̀ pé olórí ilé tílé bá tú lórí ẹ̀ òun ló máa ń jẹ̀bi ọ̀rọ̀ ìwọ ò rí ọkọ mú wálé àfi gàmbàrí olóbì kra kra kra àbí àbí. ẹ jọ tọrọ lọ dadi ohun mi kì í fẹ́ ni. ẹ wo ṣé wọn sọ fún wọn pé ilé baba Yorùbá ló mọ. sà ó sọ fún mi àmọ́ mo wò pé mo jẹ́ Yorùbá àbí mo jẹ́ Haúsá níwọ̀nba ìgbà tí mo ti nífẹ̀ẹ́ mi rò pé ó yẹ kí. ó gbọ́ òwe Yorùbá ó ní kàkà ká dọ̀bálẹ̀ fún gàǹbàrì kakuku kú. eléyìí ti pẹ́ nílẹ̀ Yorùbá dádì Ifá Adékúnlé dàgbà sí ó kò jẹ́ ọmọ Haúsá mi. ó ti pẹ́ nílẹ̀ Yorùbá òun náà ló ṣe ń bá mi sọ̀rọ̀ lórí ìjókòó jẹ́ pọ́mọ yorùbá tó ní culture ni ǹjẹ́ ẹ lè máa bá àna ẹ̀ sọ̀rọ̀ lórí ìjókòó kó wá jupá ju sọ ìgbà tó ń kọrin pàṣọ. ẹ Sanubu ǹjẹ́ o ní bá a ṣe lè ṣe bòlò tí ò ní rògbé. kò sí rárá sà. God bless you. kí ló gbọ́ tó wí. dádì kò mọ nǹkan tó ń sọ ni kò yé ni. tó bá ṣe pé bíi tèmi ni tí mo jẹ́ original ọmọ yorùbá yorùbá ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ tí a bá ta a máa ń tọ́ ṣùgbọ́n gbogbo ẹranko tó a bá takọ́ là ń tọ̀ tí ọba ta kìnìún kò ní lè tọ̀ ṣé nígbà tí mo ní dẹ́kun ẹ ṣe èkó sì jókòó ìyẹn ṣòwò pé kì í ṣe ọmọ wa kò mọ̀ nípa culture Yorùbá culture of respect respect of culture. ìjọba ìjọba ìjọba ẹ ẹ dẹ́kun ẹ. kò yẹ kí ọ̀rọ̀ yìí lè tó báyìí sá ìbàjẹ́ kẹgbọ́n mi fẹ́ mi tó bá wọn sá. ó bá yá ẹ ó gbà yà láàyè so mo ń bá ẹgbẹ́ ìwí lójú ẹ o dẹ̀ tó kọ́ àbí òun gbọ́ four weeks o ò ní gbowó jẹ mo rò ní fún ẹ lówó jẹ for the next three four weeks mo gbọ́ kílẹ̀ tó bá jẹ́ pé èmi tí wọ́n bí nílé ọgbọ́n tí wọ́n wò ní òde ọ̀mọ̀ràn á ti dìde á ní wọn ò fẹ́ mi bí o àwọn máa lọ díẹ̀ díẹ̀ mi ti dágbére o màá máa lọ màá wá mú kọ́kọ́rọ́ màá kọ́ra sílẹ̀kùn yẹn báyìí màá bọ́ta mọ̀ wá pẹ̀lú títí wà ní délé yìí láéláé mọ́ pẹ̀lú yóò bá mi èmi mi ò ní délé mọ́ mi ò ní délé yẹn mọ́ láéláé akọ̀rọ̀ máa yọ ní jẹjẹ máa sílẹ̀ kù òwòjú òwòjú òwòjú òwòjú òwòjú òwòjú òwòjú lọ́mú yóò bà wá ìbá wo kó fún gbogbo orí wa làbáyé kó yín má pèlè yẹn òwòjú òwòjú. ọ̀rẹ́ lórí nǹkan mú àti nǹkan kò ṣe fún mi àmọ́ kò kí ń ṣe ìgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ní ìṣòro mi bí kò ṣe pé ǹjẹ́ o máa lè bá mi ṣe. <laughs> but eh, yorùbá sọ wípé ọ̀rọ̀ kì í tóbi káfọ̀ bẹ́ẹ̀ bù anything tó bá fẹ́ sọ sọ fún mi náà ah, tó bá pé nǹkan tí mo lè ṣe màá sọ fún wípé màá ṣe o tó bá pé nǹkan tí mi ò lè ṣe tó bá ti sọ lẹ́sẹ̀kẹsẹ̀ màá ti jẹ́ kó mọ̀ wípé mi ò lè ṣe o sọ nǹkan tó fẹ́ sọ náà àmì jòjì lájọ màá tú ọ. ẹ ẹ bá ń gẹ́gẹ́ náà ṣe mọ̀ pé mi àtọ́rẹ́ ti ń bá tójọ́ mẹ́ta. yes it's true. ṣe rí àwọn òbí mi wọn fẹ́ kí n fẹ́ nítorí pé ó jẹ́ haúsá. Ah, ìyẹn ló simple jù torí pé ó jẹ́ haúsá. Ah, the only thing tí mo believe pé lè ṣe ni pé ah, ẹ wá èèyàn kan tó bá jẹ́ àgbàlagbà in fact ó lè má jẹ́ àgbàlagbà gan kó jẹ́ ọmọ kékeré kó kàn jẹ́ ni tí ó lè bá dáadé sọ̀rọ̀ tó máa jẹ́ bí onítìjú wọn tó bá ti bá wọn sọ̀rọ̀ tó bẹ̀ wọ́n ṣe báwo dùn wa ni wọ́n á gbọ́ nà ọ́ <laughs> yóò lé gangan ni àwa rò ìpele ṣiṣẹ́ yẹn. èmi báwo ọ̀rẹ́ àbọ̀ rí pé ìyàwó ẹ̀gbọ́n tún fọ́ nìṣà. kò fọ́ ní ọ̀rẹ́ tó tọ́ gangan lọ́rọ̀ tó sọ fún ẹ ọgbọ́n tí èmi àti ìyàwó mi rí i pé a lè dá òun ni wípé. mo kọ́ lọ́rọ̀ bọ̀ wíkì. Ah, ní ìwọ sọ pé o fẹ́ sọ fún owó skul. dadi four thousand naira ni mo pè fún yín sáà forty five thousand àbí. bẹ́ẹ̀ sà. orí tí mo fi ṣèwé ìkúrò lọ́rùn mi yóò mọ̀ pé mi náà ṣe eré àbí ìwọ sọ forty five thousand. bẹ́ẹ̀ sà. ó ti yé mi ṣàkójú síwèé ẹ̀ mọ̀ kò tí a ò lè tó bẹ́ẹ̀ lónìí kí ló fa yín gbọ̀n. seventy thousand sir. ẹ times two ìwé tó ń kà ló ń kà ni ẹ tiẹ̀ sọ adé seventy tiẹ̀ jẹ́ forty five. ara ah, sà afẹ́ àwọn materials kan sùn. materials láìsí wẹ́dà láìsí kápẹ́ńtà àtòyìn ti anyway ṣómọ̀rin ni wọ́n ti wá ló gbẹ́ báwa àbúrò ẹ̀rí forty five seventy mo ṣe sanwó kẹta wọn ni o wà wá help mi èmi àgbé oní forty five báyìí gbọ́n seventy to fẹ́ ra materials. ah ah dadi ẹ kí mi mú forty five kẹ́yìn mú seventy. o gbọ́ pé mo ní mo ṣe sanwó ìkẹta wọn àbí ṣé kí n dúró ẹ̀dùrú ẹ̀ kí n dúró ẹ̀ oh. mo kàn ní méjèèjì. mo dà mo ti gbọ́ mo fara mọ́ orí tán orí yẹ má pè lọ́dọ̀ ẹ̀dín lọ́dọ̀ ẹ̀dín ni o má ah. pè má pè ní ẹ̀dín ni o ṣe o pè kó rẹ̀ kó gbọ́ sí ẹ̀. lẹ́yìn ọjọ́ kò ní bọ́ báyìí lọ́jọ́ lè jókòó sí i wọ́n bọ́ báyìí káwọn ni sálàfíà ni. àjẹsà àjẹrẹbí àjẹrẹsà. sit down. <laughs> Ojú òtítẹ́ òun gẹ́gẹ́ ni nígbà tí mo ní àwọ̀ ìlú omi fine òyìnbó ló sọ ṣàlàfíà ni olálàfíà ni ìyẹn náà mú ọ̀pọ̀ haúsá lọ ṣe láàfíà ni láàfíà ni nígbà tí wọ́n ní àjíire bí ìyẹn ló jẹ́ ẹ̀dọ̀ kí yorùbá ó là jíire ọmọ yorùbá lè <laughs> that's my point ẹjọ́ torí ọlọ́run sáàdì ibo ni ìwọ ti wá nílẹ̀ yorùbá ọmọ abẹ́òkúta ni sá abẹ́òkúta Ògùn state ok bàbá jábẹ́òkúta màmá wa jẹ́ ara ẹnugun bíi húmà ẹ̀yà húmà kíkè. rárá sà àti màmá àti bàbá ọmọ yorùbá ni wọn abẹ́òkúta sí làwọn méjèèjì sá. god bless you. <laughs> ẹ ṣùgbọ́n kí ló wàá fa nana yìí tó dàbí èjì nana sokoto àwọn ará niger state ní bíi bídà. Ah, rárá sà ní ìdílé tiwa ní abẹ́òkúta a máa ń fa nana láti lè dára wa mọ̀ nísà ìyẹn ló túmọ̀ sí pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. bẹ́ẹ̀ ni sà obìnrin tó bá jẹ́ kúmólú adé wípé ikú ti mú akọnilé wọn lọ nìyẹn sà tó tó ṣe bí òwe sà. ó tún fi tó tó sí ó tún fi tó tó ṣe bí òwe yorùbá lélẹ́yìn <laughs> ọmọ oníṣìí tí mo fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí ẹ máa gbé gàgbàrú wá bá mi lé ó mọ̀ pé àwọn mọ́là bó bá jẹ́ pé umoru bàbá wọn jẹ́ adesanu umoru inaku inagijia tó bá jẹ́ pé musa ni bàbá bàbá wọn jẹ́ musa náà ló máa pè ṣùgbọ́n wà ní kóòtù ọ̀tiwa wọn náà tiẹ̀ wò kí n dàgbà wá kí n dògbò kí n wá kú kọ́mọ mi náà lọ́wọ́ sáwọn alẹ́kọ̀ọ́ rẹ̀ fẹ́ ebi wa musa tó mú alẹ́ njọ́sí yẹn. dadi di ẹ ẹ wa musa tó ní kó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ni jọ̀wọ́ sọ̀rọ̀ ní sọ̀kún yẹn ti kótó ìyẹn ló túmọ̀ sí pé mo rí mo kó. ó lápèjúwe sà níbo ló ti rí báwo ló ṣe kó. ẹ ó túmọ̀ sí pé ẹgbá òrìjínà ni ẹ ẹ̀gbá alẹ́ ibẹ̀ lọ gbajú ti bẹ́ẹ̀ sá wàá ṣe eré kan fún mi rẹ́kọ̀dù kan wà tí mi ò rí Break mo dẹ̀ fẹ́ kó bá mi bírèkì ẹ̀ ṣé o gẹ́gẹ́ bí obìnrin bí o ti ń ṣiṣẹ́ mi ò ní tí mo ní tẹ̀sí láyé tribe ni i'm a tribal man tó di kọ́ ó tó mi kọ́ nù ó ní wípé njó lè bá mi impregnate ọmọ yìí kó bí mẹ́fà lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ ṣe sọ yẹn sà àṣẹ ti gùn sà. you are a man. ẹ <laughs> eh, dádì ọmọ mẹ́fà kẹ̀ ilé kì í ṣe ọmọ ewúrẹ́. má jẹ́ ká yẹ ẹja gọ́ọ̀mẹ̀ntì máa sponsor ẹ̀ kò sí problem kí ni o jíjẹ. Ah, mi ò jẹ kankan sà. Ah, èmi àti ẹjọ́ máa wọ kitchen sin àmàlà aláfúntẹ́ láìkì ní stéètì yẹn òun la máa ṣe èmi àti àwa gbóúnjẹ fún un. ẹ̀gbá àlẹ́ ibẹ̀ ni gbàgbọ́ ti ibẹ̀ ọmọ ẹ̀gbá lórí jẹ́. okay, wait, bro. <laughs> mm. uh, uh, no, no, wait, wait, wait. Ọkọ àti ìyàwó. Yeah. All right. <laughs> wow. Come on, see you. <laughs> All right, sir. Okay, ẹ wo nǹkan pẹ́ ẹ ṣe gan-an ni ẹ wo téèyàn bá gèṣì nínú mi kó ní kọsẹ̀ láéláé mo dúpẹ́ gan-an ni ẹ lè mọ bóore yẹn ṣe tó àìnú mi dùn ún. ọpẹ́ ọ̀rẹ́ mi sórí ọpẹ́ olóore àdáadáa tán tí bá ní kí n bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ orí ńlá tó ṣe fún wa ah no ilẹ̀ máa ṣe wá síbi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan ẹ o lè máa rí bíi kọ́mẹ́dì gbogbo nǹkan tá a ṣe yẹn ṣùgbọ́n kì í ṣe kọ́mẹ́dì o ìwọ lè má mọ rírì oore tó ṣe fún wa ṣùgbọ́n àwa tó ṣe fún àmọ́ rírì ẹ̀ inú wa dẹ̀ dùn gan and mo dẹ̀ fi àsìkò yìí ṣe kíni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀sùn wa rí ní èdè ìlú wa wọn á ní nàágòrè. sẹ́rí gbogbo ọpẹ́ tẹ̀ ń dá yẹn ọlọ́run ọba lónìí. gbogbo àdúrà tẹ̀dọ̀ ṣe náà ọlọ́run olódùmarè á jẹ́ kó jẹ́ ìtẹ̀wọ́gbà a bọ́ nínú àwọn nǹkan tá a ṣe tí ó dàbí dírámà yìí nǹkan kan wà tí ó ń rú mi lójú tí mo wò wípé ṣé kò ní padà bounce back lé wa lórí torí wípé Yorùbá jẹ́ ká mọ̀ wípé purọ́ níyì kó pé ogún ọdún ẹ̀tẹ́ náà ló máa padà mú wa ohun tí mò ń gbìyànjú àti ṣe lálàyé ni wípé ṣe kò síbi relationship yìí ṣe máa gùn lọ títí tí kò ní í ṣe pẹ̀lú afẹ́ṣe ìgbéyàwó àbí ọmọ máa wọnú ẹ̀ now tó bá wá tó àsìkò yẹn ṣé ẹ rò wípé àwọn òbí wa máa think otherwise wípé ok o ọ̀tọ̀ lẹni tó yọjú gẹ́gẹ́ bí ọkọ ọ̀tọ̀ lẹni tí ọmọ wa ń bímọ fún kí ló ń ṣẹlẹ̀ àbí you don't understand. sórí teacher tó ń kọ́ ọmọ iléèwé tó bá fún assignment òun fúnra ẹ̀ ó ti mọ solution to the assignment èyí túmọ̀ sí wípé káwa gan tó gbé ìgbésẹ̀ yẹn àwa náà ti ṣe kíni a ti lọ dúró de kíní yẹn bí gbogbo ibi tó ń sọ yẹn torí pé tó bá máa tó àsìkò yẹn àwọn ogun ò ní rí nǹkan kan ṣe mọ́ because wọn ò ní ní choice. ok jẹ́ ká wò láti bí èmi ń sìn wọ́n máa transfer mi mo lọ sí Ìlọrin. lẹ́yìn tó ṣe pé ìwọ àti ẹ̀ wọ́n sì máa máa rí yín lẹ́ǹkọ̀ọ̀kan náà ládùúgbò èmi tí mo dẹ̀ wá jọ́kọ̀ ìyàwó bóyá nǹkan lóṣù ok ó ti wá pọ̀ jù ẹ̀mẹ́rin lóṣù kó má máa wí pé bóyá mi ò mísì òun so by the time tí gbogbo kinní yẹn bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ náà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wọn ní ní choice ọ̀rẹ́ sórí gbogbo nǹkan tó sọ ẹ̀ pátá kò sí tí òye mi bẹ́ẹ̀ o àmọ́ síbẹ̀síbẹ̀. ẹ má jẹ́ ká láago jù mí tá a bá dé bíríìjì yẹn ọlọ́run máa kọ́ abáṣọ. ọmọ sọ dáa kò sí wàhálà ó dàbí pé mo ti try to because irin tèmi pọ̀ rẹpẹtẹ mo kàn ṣàmù pé jẹ́ fi ẹsẹ̀ kan débí kí n kàn ṣe háì sí tọkọtìyàwó yìí ok. láìláì láìláì ẹ máa jẹun ká tó lọ láìláì. ẹ ẹ ṣe mi sọ pé mi ò tẹ ọkẹ mọ pé mi ò ṣàlejò ní mọmẹǹtì yìí mi ò jẹ ní kùn. ọ̀rọ̀ ìpè ọ̀rọ̀ ìpè ọ̀rọ̀ ìpè ọ̀rọ̀ ìpè ìyá. ìwọ náà ìwọ náà lọ́kọ náà. àwọn tó ń bèrè yín lọ. sà. ó lọ́kàdà ẹ̀ pàmì tó bá fọ́ lórí ọkọ̀ orí ẹ̀kọ́ fọ́ dáhùn ni just come out here ah, tí n bá fẹ́ mi fẹ́rẹ́ ẹ̀lẹ́ yìí wọ ẹ̀gbọ́n mi lọ́dọ̀ gbọ́n àbí ìwọ kidnap ọmọ tèmi o gbàjọ́ ìmí o wá kíìpù ẹ̀ o hó ilẹ̀ síbí àbí you are in trouble. ẹ kí ló ṣe fún mi yìí náà ẹ plumber ló ló ń béèrè wa bẹ́ẹ̀ ni o plumber ló pera wọn fún mi lọ́dún mi ní ìtàn àbíkí lè pera fún mi sà. ẹ eh, ẹ eh, yes mo deceive ẹni. I said I'm a plumber Money ní appointment pẹ̀lú yín Kelly, ẹ lè jáde sí mi kọ́ mi just like that that's that's that, that's just it ìwọ ṣẹ́rí àṣírí títù ìwọ deceive mi o gbé ọmọ onínàna yẹn wá sí ọ̀dọ̀ mi o parọ́ ẹ̀yìn fe fe fẹ́ nìyẹn àṣẹ pretend Why wá change àbí gbogbo ẹ̀ làṣírí ti tú sí mi lọ́wọ́ lọ́jọ́ kìnìún débi èso yẹ kó rí bẹ́ẹ̀ torí o fẹ́ fẹ́ èèyàn tí ọgbà bẹ́ẹ̀ dẹ̀ sọ pé òun ò fẹ́ kó fẹ́ o dẹ̀ pretend àbí. dájú ẹ ẹ jẹ́ ìmú parí sanu sanu sẹsàn lórí. ìwọ o kidnap ọmọ ọmọ mi lọ́wọ́ àti ìwọ kidnap ọmọ mi lọ́wọ́. ejò sà tó bá ní ohun tí wọ́n ṣe fún yín tu náà bá àwọn bẹ̀bẹ̀ torí ọlọ́run sà. má ṣe o ọmọ ẹni bá jù ní àbáyọ àkànkẹ́ ọ̀kín ibi tó bá wà tó bá yẹ pé màmá ẹ wà láyé ò ní ṣerú tó ṣe èmi àti àjọ pawọ́pọ̀ àjọ tọ́ ẹ débi tó a fẹ́ tọ́ ẹ dé ni look at you o kì í sí mi torí mo jọkùnrin àbí. dáàdì mi jù kí lọ lọ ọmọdé ló ń ṣe wá dáàdì mi jù kí lọ lọ. ìjọ sá ẹsà mo nífẹ̀ẹ́ náà ló jẹ́ ká ṣe ṣe gbogbo nǹkan tá a ṣe yẹn torí Ọlọ́run. ìjọ lè gbà kí n gé owó ẹ̀ kan kó lè fẹ́ mọ́ mi. ah ẹsà ẹgì má dé o bẹ́ẹ̀ ni ẹgì àwọn olùwọ́n bẹ̀rẹ̀ rẹ̀. Do you love her? come on, rò pé máa jà. Ẹ máa gbé jẹ́ farabalẹ̀ farabalẹ̀ ẹ̀ dìde dìde dìde ẹ̀ dìde dìde. Bọ́dà lónìí náà ni màmá délé lọ eh, eh, eh, bí bá ti pọ̀ báyìí mò ń fẹ́ fún ọlọ́pàá ni. Ah, ẹ jọ ọ̀dà. Mo support. Mo support. Kò sí òbí láyé yìí tó máa fẹ́ kí ọmọ òun kò ṣílẹ̀wọ̀ mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ara yín tribe apart religion apart ṣùgbọ́n tó ń dẹ́rù bà mí ni pé nígbà tó bá mọ́ mi lọ Kánò tí mi ò lè rí mọ́ culture tí ń dẹ̀ yàtọ̀ sí culture wa àwọlù àwọlù àwọlù. má jẹ́ kí ever regret wípé mo fi ọmọ ẹ̀mí ẹ̀ lọ́wọ́. sori ṣé wàá tán kí wàá ní wàhálẹ̀ wọ́n wá dọ́gbọ́n ọdún ẹ̀ fún ẹ̀ ń sìn òun à ń bínú. èwe tí wọ́n sọ àwọn òbí ẹ níṣẹ́ àti gbogbo fámìlì ẹ̀ ṣe náà ń dúpẹ́ lọ́wọ́ mi torí nísìn oníbó ọ̀ṣẹ̀ sọ́ra tí okun láyà tí ẹ̀rẹ̀kẹ́ kutukutu nísìn inú everybody dùn ni. ẹ fi owó náà lẹ ọmọ yìí náà máa tọ́jú ẹ. àkúzùbìláyè irú ẹni àpapọ̀pọ̀ Àjàyí ló lẹ́rù. èmi mọ̀ pàjá yìí bẹ̀m̀bẹ̀ òun ló lẹ́rù òun kúkú ní gbọ́. olórin kò ní fẹ́ Yorùbá láéláé Haúsá ló máa fẹ́ ilé àṣẹ tèmi ló máa ṣe kò ní jẹ́ títí ẹ. kò burú ẹnu ẹ̀ lẹ́wà yẹn èmi pé tọ́lọ́run ló máa ṣe kì í ṣe pé tọlọ́hún ló máa ṣe afa wàhálà wàhálà bí ẹni máa fẹ́ dá kí ló dé kí là ń bá ka. obìnrin ẹ̀tọ́ ni kọ́kọ́ ní tọ́tọ́ ni ẹnìkan láti láàrin ọjọ́ ju ara wa lọ. ìwòrè ò bá ṣèlérí àbọ̀ afúnra gómi ìwòrè ò ṣèlérí o ọmọdé bá ti ṣe kábọ̀rí ojú odò tó àrọ́nà àṣà àwọn olùdọ́wà yóò wà wannan gida na ne ile ki ce mai ile ile gaskiya gidan iya da kyau wallahi ko fahim ko ko gwadu ko fere ka da fashe waya so ti go on wati ilu temini ya so ya ene teni akisa lo la to wo lo ma fe o mo yin ni mi adun so ah yes kò lè fẹ́ kò lè fẹ́ Yorùbá torí àwa kò ṣe Yorùbá oni ro ni apapanpa Àjàyí ló lẹ́rù Aisha! Aisha! Na'am. Aha, zo nan Aisha. Yawwa. Ya ta ce nan zauna da aka sanni ki duko. Zo ki zauna da kai muna da magana. Hanyar lokacin Na ka kwanan ne kin so ladabi da biyayya. Mhm. Kina ji ko? orí àlejò ni ó yẹ kó kí dáadáa. ẹ káàsán. ẹ káàsán. haúsá ọmọ haúsá lélẹ̀ ọmọ haúsá pàtàkì. iná yín ni. láàfin àgálà o. ẹ má bínú pé mo sọ yorùbá sílẹ̀. yorùbá náà lè ṣe kọ́ntínú kò bá èkó náà là ń gbé. <laughs> isa dọ̀tẹ̀rẹ̀ àìsàn kọ yorùbá ojúlómọ̀ tó lóyún ìdodo ìdájà ara ìrírí ni sí ọ̀sán ni lójoojúmọ́ eléyìí àti kwaya láti kánò ọmọ ọmọ dẹ́ntàdà olélẹ́yìn isa ọmọ dáadáa pàtàkì ọ̀nà mo fẹ́ kó fẹ́. Bọ́lájí mo lẹ́ni tí mò ń fẹ́. wọ́n ná eléyìí tó gùn tí ó gùn bí ọkọ̀ ṣòkòtò àkóso fẹ́ láì ọlọ́run ní jẹ́ isa ló máa fẹ́ ṣọ́ọ̀tì wọ́wẹ́ ẹ̀. ọ̀gá ọ̀gá ti láì jẹ́ èyí ni sí ọ̀sán ni lọ́jọ́ ìdílé ọjọ́ wọn náà ẹ̀rọ náà alẹ́jì náà lóye ojú ó kò ojú kó bá wa fúnra bí wèrè orúkọ mi ni isa tí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan and. gbogbo gbẹ́yìn ẹsẹ̀ òjàre ìwọ wo ìwọ isa dẹ́ndẹ́bà tẹ́kù tó bá ń jà níjọ́ ṣó máa ń bọ́ ṣọ́ ni. nǹkan ń ṣe é. ló bá wá sí ìbàdàn sí dáàdì mi ṣàwọn ṣé kí n sọ pé wọn ò lójú ni àbí kí n fẹ́ sọ báyìí wàláì tó bá ní kí n lọ pa ẹ́ mi ò ní ní ìṣẹ̀lẹ̀ láti ìbàdàn òye tí màá fi yí òun ẹ̀ dànù àwọn ọmọ ẹ̀ náà wà kẹsẹ̀ lẹ́sẹ̀ wà á mọ̀ wá fẹ́ múyàwó ojú ò tiẹ̀ tiẹ̀ òun wọlé tó ń wù bọ̀ òun wò ta òun tiẹ̀ òun tún wá òun tún lórí láì tún wọnú lé wá o wá fẹ́ mú yàwó orí ò pè rárá rárá tó bá ti sọ pé dandan dandan kó mú yàwó ṣé kí wọ́n tẹ̀lé wọn débi onírànà aláìní kan ṣe. Eh, aláàjì. ọpọlọ níbi tútù gbà sí kọ́rí burúkú kọ́ máa kọ́ sí lọ. a o máa ní. aláàjì. yọ̀dọ̀ bá kọ̀ sí wẹ́pọ̀ kan lómi ṣe olóṣì kọ́ gidi mú ọ̀lẹ́ ìwà ríyàn pé owó ṣe é. aláàjì. <laughs> olórí ẹlẹ́lẹ́yà ó ní bó ṣe rí. síbẹ̀síbẹ̀ tọwọ́ wọn là ń gbà kò sẹ́ni tó ń gba tinú ẹ̀ wo bí gẹ́gẹ́ bí mi ṣe jẹ́ ọ̀rẹ́ yìí mi ì lè parọ́ fún ẹ̀ sórí nǹkan táwọn òbí wa bá sọ yìí pé ká ṣe òun la máa ṣe nǹkan táwọn òbí ẹ ní kò ṣe òun ló máa ṣe torí tá a bá gbọ́ràn sí wọn lẹ́nu òun lọmọ náà lè gbọ́ràn sáwa náà lẹ́nu ó dùn mí o nítorí mi ò lérò pé òye kò sọ̀rọ̀ báyìí. ní ìwọ tí mo pé tí n rojú ayé mi fún wọn bá mi lọ́nà pààyàn sí ló wá ń sọ̀rọ̀ báyìí ó dùn mí o. Aisha Aisha ee eh, tẹjọ yéjò tẹjọ fi fàyàwọ o ṣùgbọ́n pé ńgbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan mo ní tọwọ́ ọmọ là ń gbà kò sẹ́ni tó ń gbà tinú ẹ̀ àti wípé à ń láti kọ́kọ́ jẹ nǹkan tí ó wù wá ká tó lè jẹ nǹkan tó wù wá lọ́jọ́ iwájú sórí nǹkan táwọn òbí ẹ̀ sọ òun ló máa ṣe o. ṣé kò ló fẹ́ sọ fún mi pé kí n gbọ́kàn tí àwọn òbí mi sọ kí lọ fẹ́ dáńdábà yìí. ìwọ ló tún jẹ́ dáńdábà. ọmọ ọ̀tá ló jẹ́ dáńdábà. tó ń ṣe gìrìpákí ládùúgbò ó ní màá lọ fẹ́ jọ ń torí ọlọ́run ṣé dandan pé torí pé tí wàá já ọ́sán sí kí mo gbúdọ̀ fẹ́ ráńdábà èmi ò lè fẹ́ mi ò lè ṣe é. Aisha Aisha eh. ṣé pé mo rí ìdàgbà tó yẹn sẹ́yìn mi ò ní right láti pàṣẹ fúnra mi pé nǹkan báyìí ni mo fẹ́ àfi kí n máa tẹ̀lé nǹkan táwọn òbí mi fẹ́ ẹlẹ́gàá ìmọ̀ aṣáánú mi o. mo ti di mọ́là tó ń da ẹran káàkiri àbí. torí ìfẹ́ ni tó o bá nífẹ̀ẹ́ mi ò lè ṣe tó ń ṣe torí pé onífẹ̀ẹ́ mi ló ṣe ń ṣe gbogbo ẹ̀. torí ìfẹ́ ni. ẹ ìfẹ́ ni. èmi náà wàá gbádùn ẹ̀ bẹ́ẹ̀. <laughs> tó bá ṣe díẹ̀ tí ń ṣe àfún wọn lọ sí ibi etí odò tó wà bẹ́ẹ̀ láti na ga da don na maka shi hankalinka fa sai yaushe na ga ma ba na son kanki da wannan gayan nan wai dole ne na aure ka don ubanka dole na aure ka ne don ubanka to ba matsala kar ki damu sori wo me za ka yi mai sori wo sin ah! ba buga si ti mo fún ẹ lórí wa da ile yan mo yi ma buga mi ma buga wọn ma buga te ma kunu ko sen tele ba mi duyawo tó bá buga e. eh. mi mm-hmm. ma buga ẹ yes so o ma ko ko so ara ẹ o so ka shi hankali ka fa máa gé gbogbo òfin wálé níwà tàbí níwà tàbí sáyẹn tí wọn bọ̀ nǹkan máa bá sáyẹn tí wọn bọ̀ nǹkan. kí ló ń ṣe tí wọ́n ṣe ọmọ kan. máa gé gbogbo òfin wálé máa gé òfin wálé ó ṣe dúró ó ṣe dúró ṣé ọmọkùnrin tó sọ náà ni kò sí ẹni tí mi ò lè bá tẹ̀lé tiẹ̀ kò sí. lọ́dún pọ̀ lọmọkùnrin yẹn. ké ké irú ala òun ala lọ́sàn gangan ni báwo mo ṣe ń tẹ fóònù bíbá yẹn sí kí n tó gbàgbé sọ ah, ọlọ́mọ mi yéṣu o ọkọ tí òun ò lè fẹ́ tọ́ ní kí n fẹ́ dandan. tó o bá nídìí obìnrin kò ń jẹ́ Ṣómólú wọn kò ní reason tó o fi wá síbi mọ́ kí ló dé. ẹ wo aláàjì wàláì tàláì ban gane abin da yake damun Aisha ba nǹkan tó ń ṣe fún mi kò ń jẹ́ àwọn nǹkan tó máa ń dùn mọ́ mi ó ti máa ń fi mí pa jù aláàjì ó máa ń fi mí pa the last time wọn tí mo kọ́kọ́ wá sínú ilé tẹ̀fẹ̀ mi àti ẹlẹ́tẹ̀ ní ká sọ̀rọ̀ mi nǹkan sọ fún yín ni kò sí èbú tí ò bù mí tán ẹ mọ̀ èmi náà dẹ̀ kí n ṣe ọmọ bẹ́ẹ̀ tí ó bá ṣe pé ẹ̀yin tẹ ṣáàlì òkè mo lè ṣàlàyé fún yín bóyá torí pé ó rí pé mi ò fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ni ó lè máa gbé pé òun fáyìn dájú oúnjẹ lówó ṣẹ́ mọ̀ ó máa ń fi mí pa gan ni tí bá pe fóònù ẹ̀bá tó bá ti rí pé isa ló sọ̀rọ̀ báyìí á ní isa kọ̀ ànábì isa ni. <laughs> ọmọ kékeré ó ṣe wọ isa àti wọ àti Aisha fúnra rẹ̀ ah! ta ló fẹ́ kó rí fi ṣé mi ló máa rí fi ni ẹ́ haba ìwọ ló máa rí fi mọ̀nà. ṣé o gbọ́ngbà ẹ̀ tó lórí o ni pé fàmí lórúkọ kò nínú nǹkan ohun tí o fẹ́ jẹ òní òjẹ́ ń tó bá rí ẹ̀fín ìyàwó ẹ̀ náà ló bá rí ẹ̀fín anabi muhammad sallallahu alayhi ó fẹ́ ọmọ fourteen years nígbà yẹn tó bá rí ọmọ so tó bá rí ìwọ ló ní nǹkan tí ọmọdé bá ṣe bí ọmọdé àgbàlagbà náà máa ṣe bí àgbàlagbà wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n làbí dá ilé ìfẹ́ sílẹ̀ tó ní ìdí èyí èyí àtúbẹ̀ máa sọ̀rọ̀ ìwọ ló máa fẹ́ kò gbọdọ̀ fẹ́ ọmọ Yorùbá jàtìjàtì yẹn tó bá kú Kwẹ́rẹ́ngídá máa gba ilé tẹ́ máa gbé fún yín máa gba flat bó bá di Kwẹ́rẹ́ngídá máa tún gba ilé tẹ́ máa gbé owó tẹ́ máa máa ná ẹ̀yìn méjèèjì wá díẹ̀ títí títí títí máa fún yín. ẹ̀ẹ́dẹ̀ tó jogún owó wàláhì kò ní fẹ́ yorùbá ní onígbà yes irọ́ ní àpapọ̀pọ̀ àjà irọ́ lẹ́nu. alájẹ alájẹ bá wọn sọlá bàbá yìí sì ti pé fine but torí akọ ẹ ti pọ̀ jù alájẹ ọláyè. òwò ìṣèwọ̀ òwò ìlà òwò kí wọ́n ní tó bá máa jẹ́ àpáta kò ní wọnú ajé ó ṣe rí nìyẹn. ìyá àtàwọn òwe ńláńlá yìí. ó yá mò ń kú ẹ̀. nǹkan tó ń gbìyànjú láti sọ fún mi pé ìyé ẹ̀ parọ́ mọ́ àbí. mọ́mì ẹ má bínú sí mi màmí lè sọ pé mọ́mì mi ń parọ́ lóòótọ́ seven la máa ń close bọ̀ ọ̀gá wa wọn ò ní dédé sọ fún wa o wọn kàn máa ní lónìí o ò padà sílé mọ́ o mọ́mì ẹ má bínú mà ọkọ ń ṣe jọ́ọ̀nù. tí wọ́n bá wá fẹ́ ṣèṣe ọmọ dáadáa tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ jọ aago tó gbé lọ́wọ́ yẹn kí nọ́nà fi ń ṣe ìwọ ò lè pe màmá ẹ lórí aago wípé ọ̀gá wa sọ lẹ́nu wípé mi ò ní lè wálé o ìyẹn ò ṣe é wí fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ má rìn ìrìn ránu ìrìn rádaràda ò yẹ ọmọ èèyàn kò dẹ̀ yóò bárú ẹ̀ lọ́wọ́ yẹ àbó bárú ẹ̀ lọ́wọ́ yẹ kò jẹ́ kó rí ẹ pé kò mọ nǹkan tó ń ṣe ìyá àmà wa sọ̀rọ̀ wa máa gbó lẹ́nu játìjàtì rádaràda wo nìyẹn tí n bá tún gbọ́ pé ìyá wá fi ẹjọ́ sùn mí pé o tún ṣe bákan wàá rí ohun tí máa ṣe fún ẹ láyéláyé ẹ má dọ̀rọ̀ ẹ̀ láṣà wò mọ́ tó bá dẹ̀ ti délé kó bẹ màmá ẹ̀ oníkọ́ má bínú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Hmm? wọlé ní ìṣòro kan lọ́jọ́ kò sí sitting room ẹjọ́ kò dé mi mú un bọ̀ máì lọ o máì lọ. Ah, ah, àṣàkáṣà. ẹ arajà bí ọ̀rọ̀ tí a sọ bọ̀ nǹkan tí mo fẹ́ bèèrè ni pé ṣé àṣà àwa haúsá ni pé kí a máa fọmọ lọ́kọ ni àbí àìlájú torí Kánò tí a ti ń bọ̀ gan-an ó pọ̀ ń bẹ̀ gan-an àìmọye àwọn ọmọ ní Kánò tó jẹ́ pé bíi sixteen years eighteen years tóun tiẹ̀ tí tó lọlé ọkọ wọ́n ti lẹ́ni tán fẹ́fẹ́ before you get to know wọ́n á ti sọ pé kán máa lọlé ọkọ tí ò dẹ̀ bójú mu sọ máa wò pé ṣáṣà ni àbí kí ló fà. wo ọkọ mi téèyàn bá fẹ́ sọ ti sẹ̀ríà àṣà haúsá ni ìṣẹ̀dá wọn ni táwa gangan tàbí táwa dáyé bá kàn ṣe ṣe nìyẹn bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ tán ṣe ń ṣe bẹ́ẹ̀ haúsá ò fẹ́ kí ọmọ àwọn kọ́ máa gbé ọkùnrin wọn lọ́kùnrin léni ọkùnrin lọ́la oríṣiríṣi ọkùnrin pẹ̀lú àwọn ọmọ wọn wọn ò fẹ́ òun náà ṣe máa ń tètè fẹ́ tì wọ́n láti kékeré kan ti lọ sílé ọkọ àmọ́ àwọn tó ti lajú nínú wọn ń sìn wọ́n ti ń yí padà díẹ̀díẹ̀ àwọn tójú wọn yìí dúdú ti bíi ti bàbá yín náà wọ́n yìí ṣe o <laughs> ah, ó tọ́ ni òun ló dípá fún bàbá yín tó sọ wípé dandan dandan ọmọ òun gbọ́dọ̀ fáwùsá ni ẹ oh. àfi kóun fi lọ́kọ ṣáàrọ ojú dúdú kọ́ yẹn <laughs> ṣùgbọ́n ìṣẹ̀dá wọn ni ìṣẹ̀dá haúsá ni kì í ṣe pé wọ́n fi ṣèkà. oh so ìdí nìyẹn tí alájí náà ṣe fẹ́ fi Aisha lọ́kọ. bẹ́ẹ̀ ni o <laughs> bẹ́ẹ̀ ni o àfi kẹ́ má gbà fún wọn. àmì mi ò ní gbà fún ẹ má gbà fún ẹ má gbà wọn sọ kan gbọ́. a gbọ́ ní tipátipá ó máa gbọ́ mo ń dẹ́ dọ́mọ ìlú. yẹ̀rẹ́ ìsà pẹ̀lẹ́ ṣojú bọ́. inú mi dùn pé ìwà àti Aisha ọ̀rọ̀ yìí yẹn kọ́ba kọ́ba Aisha. alẹ́ kìí yorùbá ló sọ̀rọ̀ tó sọ pé ọ̀rọ̀ ṣolóko ọjọ́ òṣolóko là fún wọn níṣẹ́ tí ọ̀rọ̀ yìí méjèèjì tó ti yẹra yín mo fẹ́ kí ẹjọ máa gbé papọ̀ torí pé isa ti sọ fún mi pé òun ò ní pẹ́ tó máa wá ṣe ìgbéyàwó àwòrán àṣẹ nìkan yìí kuma hausawa wani alkawari kaya ne yes a ba ci sha dewo mo kwa a za a kin yi adehun ní sè é mo fẹ́ kí ẹ̀jọ́ máa gbé papọ̀ torí mi ò fẹ́ kí ọmọ burúkú yorùbá yẹn kó lọ fún ìwọ lóyún torí yorùbá ní ògógóró má gúnni lójú akẹrìgbè yes. alhaji ṣe rí ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ mo dẹ̀ ń ṣèlérí fún yín gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá tó jẹ́ àdéhùn nípa ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátápátá ni màá mú ṣe àmọ́ àlàyé nǹkan kan wà tí mo fẹ́ kí ẹ bá mi ṣe ẹ bá mi bá ìṣà sọ̀rọ̀ ó máa ń kanra mọ́ mi ẹ bá sọ̀rọ̀ kó fà mí mọ́ra kájọ wọnú ara wa ẹ mọ orí mi á léwu láti tún lè máa ṣe dáadáa náà ẹ jẹ́ kó mọ̀ pé gbogbo ìgbà tí mò ń ìgbà ẹ mo ti ṣé wọn náà ti gbọ́n sí owó wa àìmọ́ni kò wọ́n ó dẹ̀ tí wọ́n ní sí ìwọ náà wọ́n ní ìsọ̀wọ́nì lámọ̀ṣẹ́ mi yóò fara yí ọlá fara yí ọmọ ọmọ dáadáa kí ọ̀rọ̀ yìí kí ó wọra lágbọ́dọ̀ ọlọ́run ẹbí àbíyè ẹbí bèyè ẹbí ìwé ta ẹbí ìwé rẹ ẹ wá kọ́ lágbára Ọlọ́run ẹ̀yin méjèèjì <laughs> Aisha haba tun ɗazu nake muke magana ki gaya min abin da kike so mana na ce maka ba na son komai ok ina gbé torí tí mo ṣe ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mo ń lejú. just tell me anything I'll do it for you. ṣé dandan mo fẹ́ nǹkan kan ó rẹ fi sílẹ̀ àbí dandan ni. kí ni mo fẹ́ ṣe tó fẹ́ tọ́mọ ẹlọ́run ọlọ́run ẹ ìyàwó mi ní ẹ bá kàn ṣáà láṣẹ ìjọba gbé ó kì í ṣe kí n kọrin fún ẹ jẹ́ nǹkan ìyàwó sáfún ẹ orin ló wa. amàlíyò amàlíyò amàlíyò náà wá jáde ìnáni yàtọ̀ lórí òmù yẹn ó yẹ kó o ti máa kọ́ tẹ̀lé mi ó tún láì yẹn náà ṣé kí n bẹ sí láptọ̀pù mo ní. láti mọ̀ kàkí gálẹ̀ ni bá náà sọ nǹkan mọ̀ ẹ̀ duk ka bukatar takura min a kì í san gani na. bá a na san ka bá a na san. ẹ but dáàdi ẹ ti fi wá fún wa ṣé mo ti fi ẹṣẹ bínú lé mi ló wà yìí wáyé tó ń ṣe báyìí náà. ṣùgbọ́n ẹ ò fi mí sílẹ̀ náà ah, ah. mo ní john tó lọ́lọ́ fi èmi nìkan sílẹ̀ mi báyìí tó mo ṣe ah o máa disturb mi ló máa disturb mi ṣe dandan ni a ní kó fi mí lọ́rùn sílẹ̀ wai dole yake wannan ne na ci maka ka kyale ne ba ba sai ka kyale maka tafiyan ka ba ma la ko fi mislan bi bayi ah ah oh! ah okay please dan Allah ya na ga ka kyale ni fa na gaya maka kyale ni kai tafi ka kyale ni wai dole ne magana da ni a ah, ba dole ne magana da kai ba kai tafiya ka kyale ni daidai nake da nan gurin ka je zan zauna ni kadai ka je hakun ka ka takura mun a cikin gida na shiga cikin ɗaki ka takura mun ka takura mun a nan cikin ah, falo ba ka ba ka kyale ni ba haba ka ishin mutane banza dan daba ba to ba suwe tó gbádùn ìyàwó tó rò pé o fẹ́ sílé wàá wá solution sọ̀rọ̀ ààrẹ ló wo ni mo ní kó bá mi bù omi lèmi sọ fún ẹ pé kò bù ọ ọ kí ló ṣe ẹ náà ṣojú ọmọdé mi mo ní kó gbé juice fún mi olóńgbò omura fún mi kí ni fẹ́ fún mi ṣe. kí ló ṣẹlẹ̀ báwo ni mo ní kó lọ gbé juice fún mi olóńgbò omi fún mi òun sọ fún pé kí ló ṣẹlẹ̀. bàbá mi kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ẹ̀kan ẹni kí ló máa ń bu juice ìgbà tí mo gbede ẹ tún ní ẹ mú mọ́ kí n lọ bá yí gẹ̀ẹ́dì ordinary water ordinary water yìí náà mo tún gbede nísìn ẹ ní ordinary water kò rán mi. and what are you trying to say bí ẹni pọ́nrí mi ò pé àbí àbí pé mi ò mọ nǹkan tí mò ń sọ. are you sick? ó yẹ pé sá. kí ló dé kí ló dé. ó ti ẹ̀dá tẹ́lẹ̀ dé sásìkò ìsá èyí tí mo kàn observe ni pé láti àárọ̀ picture ìyàwó wọn tó wà lórí fóònù ẹ̀ ni wọ́n ń wò so àwọn ọ̀rọ̀ wọn dẹ̀ ń. báwo ló báwo ló báwo ló ayi kí ló ṣẹlẹ̀ tí ò ṣe tí ò ṣe hàn ah, ah. ọmọ lè tún fẹ́ lómi nìyẹn wàá rí ìyàwó ti tiẹ̀ àìmọye obìnrin wọ ìwọ̀n tó kó dùn wọ́n á ti tún lọ́mọ kan wọ́n á wà gbọdọ̀ ohun tó jókòó sílé já jáde yàrá. jáde lọ síbò à ń jáde lọ síbò as long as ní báyìí ń ro ọ̀rọ̀ ẹ̀ kò sí bí mo ṣe ní wo picture ẹ̀ nígbà tí bí o kì í ṣọmọdé aṣọ fẹ́ fi tipátipá tí èèyàn síbi ò fẹ́ sí mi lọ́rùn ni mo ní ìsẹ̀ mo dẹ̀ lọ́ọ̀bù ẹ̀ mo dẹ̀ ń béèrè mo dẹ̀ ń wà mo dẹ̀ ń wò ó what is your problem kí ni stress gbogbo yín. má o lè kàn máa jókòó sílé báyìí. mo lè ti torí ẹ̀ kí n jókòó sínú ilé mo lè ti torí ẹ̀ kí n má lọ sẹ́ni ilé ẹ̀ mọ́. jàjáde jọ. mi mọ̀ bóyá mo kùn sápò. jàjáde náà yàrá òun jókòó sílé yìí. Bánirúwá Adiza. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lè ṣe mí lálejò, èmi ò bínú àmọ́ ẹ̀dọ̀ ọ̀rẹ́ mi lóhùn kẹ́ bá mi fún ní nǹkan tó ń béèrè lọ́wọ́ yín kẹ́lẹ̀ máa wo torí owó yẹn náà ni mo ṣe wá bíbá yìí o kí lè mú jáde kó lè lọ ra nǹkan pẹ́pẹ́pẹ́ díẹ̀ so that òun náà lè máa rí nǹkan tà kò kàn ní jókòó sílé àbí ẹni tó bá ṣàṣọ ewúrẹ́ mọ́lẹ̀ ó ní láti ṣọ̀rẹ́ onípá kì í. Aisha kiwon wannan yarinyar magana ba zan ci bur ubanta yanzu zan ci bur ubanta yanzu. ètò ìtọ́ ẹ̀kọ́ èmi o kò ṣáà ti fún èmi ní owó tí mo ní ló kàn mí gbogbo tó ń sọ yẹn story ni kò kọ́ mi rárá fún mi ní owó ọkọ ìyàwó fún mi lómi fẹ́ẹ́ lómi. bàbá ẹ̀ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ ni bàbá tó bí ẹ ó ṣiṣẹ́ owó pamọ́ sí mi lọ́wọ́. kò í sa ẹ kò lè tó yẹn. ìyá Musa ìyá Musa ìyá Musa ọ̀rọ̀ fún gànà tẹ̀sí máa sọ̀rọ̀ látàlọ́ tẹ́lẹ̀ pé mi ò rẹ́ ni mo lejú ṣé ẹ̀ mójú ni ẹ̀ mójú ni máa bójú ní jẹ́sìn sí mi ilé ìpọ́nlójú o. Hmm. ẹni tó bá ti mọ́ mọ́ ní jù lóòótọ́ ó ní láti ṣe àná ẹbọra ni eh, eh, wo ṣé wàá bá mi dúró dúró ó lè lọ ó tí ì lè lọ ó ti ẹ̀dá tó ṣojú ẹ̀ báyìí ṣe bẹ́ẹ̀ yorùbá náà lè máa ń pè pé èèyàn ló máa ń mú ní jẹ ètò igikígi olórí burúkú ni bóyá máa ń wà ní ẹ̀kọ́ iṣẹ́ máa ṣe irú ẹ̀ ó ti ẹ̀dá tó ṣojú ẹ̀ dáadáa lẹ́nu bóyá máa ń wà ní ẹbí ìwèrè bí asín bí ẹni tẹ́ jẹ ta sí lọ́pọlọ. sọ ọ̀rọ̀ tèmi lẹ́yìn méjèèjì sọ di nǹkan tẹ́ ń gbà síra wọn àbí ṣé ẹ ti gbàgbé iye ọdún tí mo ti lò nílẹ̀ yorùbá ẹ rò bí yorùbá nígbà mi tí èèyàn bá bínú kún ara ní èmi kò ara tàn ní. ẹ fọkàn problem. ẹ mọ̀ pé ojú ibi tó ti ṣèṣe yẹn tá a rán gbà yẹn ibẹ̀ yẹn fẹ̀ àti pé nígbà tá a rán tán òun òwú tóun rí ta tóun fọwọ́ fà yẹn ló ń jẹ́ kí ẹ̀jẹ̀ tó ṣe máa lọ bọ̀ pẹ̀lú àwọn oògùn tí mo fún yẹn kò sí problem tó bá ń lo dáadáa kò sí problem. o ṣe bàbá mi ojú rẹ tí ò ní dààmú láyé ibi ìjókòó àgbẹ̀ onírẹ́ni dẹ̀ láàmú àbúrò ráyè mi báyìí èmi mọ wàhálà tá kóra wa sí o kọmọ fáwúsá kọmọ fáwúsá kó má fẹ́ Yorùbá ọmọ ti mú Yorùbá ẹgbẹ́ ìwà jẹjẹjẹjẹ tó já lálùbáríkà ó takò láfa haúsá ni ó tó ń sìn ṣojú wọn náà dẹ̀ ti já ṣé o ti rí ẹ wo bó ṣe ṣe ọmọ fún mi tí haúsá wèrè tó bú ìgò tó pa mọ́lẹ̀ ẹ́ tó bá jẹ́ wípé ọfà tẹ̀ ń lò ń lù yín ló lọ ta lọmọ mi kọ́ ẹ́ ẹ wá ní ẹ kápẹ̀lẹ̀ àwọn olóbì òdìgbà kan o rárá ojú ìbá fojú ìyá láyé ẹ̀wọ̀n kò bá ti gbàgbé mi láyé. mọ́mí ẹ̀yẹ mi fẹ́ máa lọ sọ́fíìsì màá tún máa wò ẹ jẹ́ pé ó máa lè gbẹ̀dẹ̀ dàṣẹ́ bọ́. o ṣe o ṣe òjò ń torí ọlọ́run ẹ tó padà wá wo. o ṣe má tó wà lọ ó dà o ṣe òkú ọ̀rọ̀ mi o o ṣe o ni ní rí wàhálà o ò ní rẹ́ni máa dà fún ẹ̀ torí dààmú yìí pọ̀ kí ni wàhálà ájà làgídí borí ni ẹ ọwọ́ ẹ̀dẹ̀ o ti ṣe tọ́sí gbogbo ẹ̀ ó ti ó ti pin àbí sábà tó ní kọ́mọ mi fáwùsá ìyẹn ni máa bẹ̀ po wàhálà gidi tí ò ní tọ́lẹ̀. tọ́mọ mi bá ṣe bẹ́ẹ̀ tó tó tó tó ọlọ́run má jẹ kọ́tọ̀ kọ́tọ̀ ọmọ mi lọ ṣe bẹ́ẹ̀ kó kú wọ́n wọ́n máa ń lọ́ máa sọ náà ni. isa isa isa za ka ci wura ubanka akwai yaki mumbo. n bọ lọ́dà n bọ ọ ọ bọ́ bá lọ bá bọ́ bá yọ̀ pé àmọ́ ìkọ̀kan náà nìyí.

ba kai nake kira ba isa dole ihe na ansa kai maganan da zaka yi kawai me wani isa isa isa sai mu daku ne haba isa kò sí fọwọ́ ṣẹ̀ṣẹ̀ bolo tupu kò nínú gbẹ. ìwọ tí mo rò pé elédè mi omo ìyá mi pé wàá lè tọ́jú ọmọ mi mi ò shaka kú fẹ́ yorùbá ìwọ ló wá ṣe ọmọ ó wá kó ìgbọmọ lórí ojú ẹ̀kọ́ wọ́n ti ní tí kúnlé ò bá pani túndé ò lè pani kòkòrò tójú ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ lọ́wà ẹ̀yìn kúnlé ìyá táwà ilé làṣẹ ìnáwó ah! torí olóhùn ìwọ ló ṣe ọmọ báṣubàṣu báyìí ẹ tó bá ní omi ló máa ṣe ẹja jìnnà wàláhì máa ní ìrònì. sọ̀rọ̀ ni torí pé ẹja ti ń gbénu omi yẹn mi gbómi ò lè gbàbọ̀dé fẹ́ já alájẹ ẹwẹ sọ̀rọ̀ mi ṣẹ́rí mo ti mọ nǹkan tẹ́ bá wà èmi gan dẹ̀ ti múra yín lẹ̀ ó ti yé yín òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ tẹ́ ní láti gbọ́ ni pé èmi gangan tẹ́ ń wò tí mo jẹ́ iṣẹ́ tí mo jẹ́ ọmọ haúsá yìí mi ní pláàni fún haúsá rárá láti fẹ́ yorùbá ní pláàn mi in fact mo ti nọ́mọ yorùbá tí mo fẹ́ fẹ́ mi fẹ́ fẹ́ haúsá rárá nǹkan mọ̀ pé most of àwọn haúsá mi wọn kì í ní respect so mi plan láti fẹ́ haúsá mo ti gbénú èkó mo ti wọṣọ èkó mo ti mú mi èkó life èkó ló dùn mọ́ mi so èmi gangan fúnra mi plan mi yorùbá ni mo fẹ́ fẹ́ tó bá ipò tọ̀rọ̀ tẹ́ fẹ́ gbọ́ nìyẹn and contract èmi àtọmọ yín tẹ fún mi lọ́wọ́ ẹ̀ ó ti deal so ó dẹ̀ ṣe yamayama mo dẹ̀ jẹ́ kó mọ̀ lórí. Ah! ṣé èmi ló ṣe ẹnu ṣàkàṣàkà sí báyìí. ẹnu ṣàkàṣàkà ọ báwo mo ṣe ń ṣe ẹnu ṣàkàṣàkà bá yín sọ̀rọ̀. ìwọ tí mo kọ́ lé lójú ọmọ mi ti mo parọ́ pé ìwọ ọmọ tata. mi ò jẹ́wọ́ fún pé bàbá àlùmájìrì ni ní Alaji. Alaji. alájì tẹ bá tún pè mí ní ọmọ àlùmájìrì ẹ wò ó máa dùn wà láàárín mi àti yín o ah. alájì ní bá náà ṣe eré wọn ní abúpa ah. ẹ má yẹ kí n bínú o ta ló máa lè máa ń tìrì. ṣé o ya wèrè. alájà máa sọ̀rọ̀ mi. ṣé ya wèrè ni. alájì mi ò ya wèrè. ṣé o ya wèrè ni. alájì yẹn. káàkiri tuntun mọ̀ bùrọ̀ bàtà kàtó tuntun náà wọ̀ jọ. mẹ́fà lù. àwùjọ mi láì mílẹ̀ ṣe tán rẹ̀ jù. èmi. ẹ̀yin lọ́ọ̀yà sínú owó ni. mo bá rò pé oníwèrè ọ̀la àròbalọ̀ ni lóbìnrin mi ní èkó láti ayé èkó òjèlè lọ́wọ́ tí ń ṣe wèrè. lóde mi lójú ẹlẹ́gbà. ẹ̀yẹn nígbà ayé ti. wọ́n ti fẹ́ ìyá ti ẹ nígbà yẹn. tẹ́tí ṣe wèrè àná. yẹ́s. bàbá jẹ́ kẹ́ mọ̀ pé èmi kọ́ ti ṣe wèrè látàyè mad. bẹ́ẹ̀ni àtàyè sòwòlé àtàyè dìsínà máa dé ni mo ti ṣe wèrè bọ̀. ìwọ kiri kékeré. ṣé báyìí náà pèmí tẹ́ńdọ́bà máa wà tẹ́ńdọ́bà yẹn fún yín. ìwọ yìí Wai, alajar su kuma wanka. Wanka. Ni ni ba ka ta. Wallahi ba ka ta akọni ń bẹ ládùúgbò ni tó bá ní ìrìnrìn àjò ká mẹ́ni tá a bá lò ó. káyì láìláì lè láwọn wọn ní ọmọ obìnrin kò gbọ́dọ̀ fẹ́ yorùbá kò gbọ́dọ̀ fẹ́ lé yorùbá àfi kò ọmọ ìlú mi Hausa. Hausa náà ló wá ṣe báṣubàṣu báyìí díẹ̀ ló kó kópa aisha tó bá lọ páńpọ́ àwọn ará ọmọ mi lọ sí ọ̀run àpàpàǹdodo àṣẹ olórí burúkú má ṣàǹfààní ní eléyìí isa jati-jati abájọ dandaba dandaba dandaba ha kájà kàkàkàkà ṣé kò tí ẹ wá fẹ́ yorùbá ṣe kò dájú olórí burúkú yìí lọ mo ti kọ́ ọgbọ́n láti èrí lọ gbogbo ẹ̀yìn ikọ́ ní gbogbo wa o àti yorùbá àti Ibo àti haúsá wàláhì wọn nàìjíríà ni wá ẹni jì sí kòtò okó ara yòókù lẹ́rú a mo ti kọ́ ọgbọ́n láti rí lọ ó mà ṣe o. ọ̀gá ọ̀gá ṣé kí ni wàá bọ̀ ara ọ̀fẹ́ o kì í gbàgbé ọ̀hún ó lè máa rántí gbogbo rẹ̀ àwọn ọ̀pọ̀ bẹ́ẹ̀ àpò kì í gbàgbé nǹkan o. wọ́n kọ́ mọ̀ mọ̀ wọlé skul náà. àwọn náà wọn kọ̀ọ̀kan tó ń pè tí má ṣe ràn ẹ́ létí nígbà tá a wà ní bíi ten twelve years old ó lè rántí wọn. báwo ni màmá rántí irú nǹkan yẹn. rántí búkì. búkì búkì ò ní. àǹtí búkì. wọ́n máa ń gbé ẹsẹ̀ sẹ́ẹ̀ àǹtí búkì. Brazil máa kà mí báwo ni ọmọ rántí rẹ̀ rẹ̀ àti Bukky nǹkan burúkú ni rántí ẹ̀ o eh? àti Bukky ṣé o mọ̀ pé ọ̀rọ̀ àti Bukky yẹn ọlọ́mọ àjẹ́ kéèyàn máa ríru nǹkan yẹn mọ́ ni o ṣé mo fẹ́ lè sọ pé ọ̀rọ̀ àti Bukky pẹ̀lú nǹkan tí alájí ṣe ní àwa o wà lọ kàwé ilẹ̀ Haúsá hmm? ọlọ́run tó ló ń rí bí ẹni pé ó dàbí pé àwọn Yorùbá máa ń fẹ́ corrupt àwọn ọmọ ó àti búkì nǹkan burúkú ló rántí o ọlọ́run mọ̀ mi lọ́wọ́ àṣẹ. gbọ́ngbọ́n ní àbújá lọ́ba kò fẹ́ lọ rí wọn. no no no ọ̀rẹ́ ìjọ mọ̀ ń Aisha mẹ́yà pàrọ̀ ni kí ló dé tí o tún ṣe mọ́dì báyìí látẹ̀kùn a ti ẹ̀ ń sọ̀rọ̀ o fi sí i o yọ kúrò o kàn dákẹ́ látẹ̀kùn ṣé o ṣì ń rọ̀rọ̀ iná ni. bọ̀dá mi ẹ máa wọ̀ rántí ìrònú wa papọ̀ kó tó ṣe kó ṣọ́ra. irọ́ ló ń pa kò sí ìrònú kankan tí ó papọ̀ ọ̀rọ̀ yẹn náà ló ṣe ń rò pé kúrò lára náà. wo Aisha tí má sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò mọ̀ irọ́ ni mo pa because we are one family ṣé ti yẹ ẹ́ sìn àmọ́ nǹkan tí mi rí ń bẹ̀ ni pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé òkè ń gbà so kò sí nǹkan tójú àwọn ọkùnrin gan tójú wa òréré so tá a bá sọ pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ ó everybody inú irọ́ la pa àmọ́ bọ̀bọ̀ ti bí yẹn ṣó ṣì wà. ó ṣì wà láyé. èmi wá fún ẹ lá advice kan àbí kó bá mi sọ fún un no máa jẹ́ sọ fún fúnra mi wà lọ bá wà á bẹ̀ ẹ́ ó dẹ̀ dá mi lójú pé máa gbọ́ kò sí tó bá lọ́ọ̀bà. <clears throat> uncle basit ẹni kìlọ̀ bẹ̀ Ibrahim ṣó ṣe gbọ́ sétí lẹ́ni tó nífẹ̀ẹ́ mi tí mo nífẹ̀ẹ́ tí mi padà fẹ́ẹ́ tí mo lọ fẹ́ ẹlòmíì mo wá padà wá ẹ wá ní kí n padà lọ bẹ̀ ah, ah, ọkùnrin lẹ́yìn náà ẹ̀yìn náà fi ṣúra yín tó bá jẹ́ ìṣẹ̀lẹ̀ gbàrúwẹ̀. Aisha kò sí nǹkan tó ń jẹ́ pé ṣéèyàn lè gbàrú àbí èèyàn lè gbàrú ẹnu ọ̀rọ̀ fẹ́ o sórí ibi tífẹ̀ bá ti wà èèyàn máa ń lè tọ́nà orí ìta ìmọye nǹkan overstand oh, ọ̀rọ̀ fẹ́ nìkan tá à ń sọ̀rọ̀ nípa èyí àwọn Yorùbá máa sọ pé tí ẹlẹ́jọ́ bá ti mọjọ́ ẹlẹ́jọ́. kì í pẹ́ lórí ìkúnlẹ̀. wọ́n ní kì í pẹ́ lórí ìkúnlẹ̀. once tí wọ́n fúnra ẹ ti realize mistake ẹ tó bá bẹ̀ bọ́bọ́ ìmàgbọ́ lọ bẹ́ẹ̀ náà sórí àyàmọ́tò fàgbọ́tọ̀rọ̀ dé dúró sí jẹ́ kí mi sọ̀rọ̀ kan fún ẹ ọlọ́mọ jẹ́ kí mi rí rẹ o tí n bá fẹ́ yàn tó dẹ̀ jẹ́ pé òun ló ṣẹ́ mi tó dẹ̀ lọ fẹ́ lòmíì tó bá padà wá kódà kò ti bímọ bíi méjì àbí mẹ́ta síbẹ̀ tó bá fi lè padà wá bẹ́ẹ̀ mi èmi máa dáríjì o má ṣe mi gbọ́ tí n bá lọ́ọ̀vẹ̀ ni mo sọ tí mo rí lè lọ́ọ̀vẹ̀ wà lẹ́mu máa dáríjì wọn láàyè. bọ̀dá mi lẹ́yìn tí mo mọ̀ dáadáa ah, ah. ọkùnrin lásán lè máa rí pẹ̀lú gẹ́fẹ́ ìdẹ́fẹ́ pààyàn lórí ah, ẹni tó pẹ̀ kí n gbọ́ ẹ̀ kí n gbọ́ wá kí n lọ bẹ̀ Ibrahim ẹ wo kò sọ̀rọ̀ lórí ẹ̀já rẹ̀. wò wò má jẹ́ ká sọ̀rọ̀ ọ̀dọ̀ rere mo lè gbá mi lè gbà wàhálà mo máa gbà o ti get ibi tọrọ dé dùn sí lọbẹ Ibrahim wàhálà yìí ó máa bọ. ìlérí kan mọ̀ kó máa bọ̀. ṣùgbọ́n Ibrahim ṣé mo rà. mo lè try máa kò try ìmọ̀. Ivy tí ẹ wojú ọmọdé yìí náà. ọmọdé ìpínlẹ̀ síbi láti ẹ̀kan ò tí wojú ẹ̀ ah, ah. nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe fọ́ọ̀tì ẹ̀ àyè tó ṣẹlẹ̀ náà kò tí ì ju oṣù kan lọ òun ló ń bẹ yìí fọ́ọ̀tì ta ni àlọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yẹn sì fọ́ọ̀tì ta ni ìkà ní ààyè tó kúnlẹ̀ yìí tí ò bá kí n ṣe ìkà ìwọ sọ pé o nífẹ̀ẹ́ mi o dẹ̀ fi mí lè lọ fi ọkùnrin mi kí ni ò bá ṣẹlẹ̀ kí ni dáàdi ò bá sọ kí ni wọ́n ń pè nífẹ̀ẹ́ anything tó wù kéèyàn máa pass through ní time yẹn gangan o ò ní wo bẹ̀ náà ṣé bẹ́ẹ̀ ni tó fẹ́fẹ́ ló máa wò mo máa dúró nǹkan tí dáàdi ẹ ṣe sí mi mo mọ bí dáàdi ẹ ṣe lóun máa ṣá mi ládàá mo mọ bí dáàdi ẹ ṣe nílé mi káàkiri mo mọ iye àwọn èèyàn tí dáàdi ẹ rán sí mi bó ṣe é ṣe kí wọ́n nà mí nítorí pé bí a mo fẹ́ fẹ́ síbẹ̀síbẹ̀ náà mo ìdúró ni ó dẹ̀ wò lọ wò bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní pé fóònù ẹ̀ mo pé fóònù ẹ̀ kò sí kankan tó gbé mọ́ torí kíni nítorí o ti lọ sílé ọkọ o ti lọ fi haúsá tẹ̀jọ́ gbé di ara yín kò sí wàhálà èmi náà máa torí Yorùbá tèmi náà máa fẹ́ o bó ṣe kúnlẹ̀ ilé mi náà máa dọ̀bálẹ̀ tí màá máa bẹ̀ pé kò jọ torí Ọlọ́run kò sí nǹkan tí mo fẹ́ dọ̀bálẹ̀ fún ẹ fún torí pé mo miss bó ṣe máa ń ṣe ọbẹ̀ ni wá dáná wedding máa bẹ̀rẹ̀ kó sóúnjẹ wedding. àfi kó má bínú mo ní kí n tẹ́fẹ̀ẹ́ nú àwọn òbí mi ogó ṣe pé wá láti inú tèmi náà. ó ti yé mi ìfẹ́ inú dáàdì ẹ̀ ni wọ́n ṣe o ò mọ̀ bóyá àwọn ọ̀tẹ̀ ọ̀kan òun ló ṣe fèmílẹ̀ tó lọ wọ́n ní tí ẹyẹ ò bá fi ẹyẹ níran ojú ọ̀run tú ẹyẹ fò láì farakanra jọ kí ló bá dínú pé kí yorùbá kò fẹ́ haúsá kí ni ìṣòro tó wà ń bẹ̀ nù kí ìgbò kò fẹ́ haúsá náà kí ni nǹkan tẹ̀ ń bá káàkiri tí wọn ò bá accept pẹ̀lú nǹkan tí dáàdi ẹ fẹ́ ni o ò ní lọ fẹ́ ni tó fẹ́ yẹn àbí bẹ́ẹ̀ ní ẹ̀rà tá a wà yìí o dẹ̀ lọ kàwé o dẹ̀ lọ sí school ẹ̀ dẹ̀ ńlá jù náà àbí bẹ́ẹ̀ kọ́ ah ó yé mi o gbogbo tí wọ́n sọ èmi ti gbọ́ mo gbọ́ tiẹ̀ tó o bá gbọ́ tọ̀dọ̀ mi àbí ṣe tó bá bínú jù báyìí lọ èmi gan mọ̀ pé ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ ọlọ́run tó dé èmi àti ẹ̀ ó mọ̀ pé nǹkan tí mo ṣe gbogbo mo rí dé ṣe jọ àmọ́ ẹ̀bẹ̀ náà mo ṣe máa bẹ̀ pé kó má bínú. mi ò má bínú. tí obìnrin bá wà tó bá ní ọkùnrin kan nínú ayé ẹ̀ tó wà bí ṣe tẹ̀ ìwọ̀nba lèèyàn ṣakọ ìwọ̀nba lèèyàn tẹ̀lé wọn ni wọ́n pè mọ́ ìwọ̀nba lèèyàn ń fi àkókò ṣòfò mọ́ ọjọ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gan ká lè sọ pé bí Ọlọ́run ṣe fẹ́ bẹ́ẹ̀ ló ṣe fẹ́ rí kò ṣe pé mo burẹ́wà jù bẹ́ẹ̀ náà lọ tí mi ò fi ní rẹ́ni tó lòmí tí mo lè fẹ́ for presently kò sẹ́nìbọ̀dì tí mo fún ní chance láyé mi láti kàn wọnú ayé mi sọ pé bí àwọn fẹ́fẹ́ and I don't even know you are coming back ó ṣe mi. Obìnrin. báwo ló sórí ẹ̀rọ ara. olórí burúkú ni ṣùgbọ́n haúsá wo ìtàn ní kìfìtì pàtìpá fẹ́ ló kún ogún ìṣòro mi. tó bá lọ bọ̀ kò ní gbọ́wọ́ sókè kò mọ̀ ẹ́ àwọn àgbà ń sọ nìyẹn. Hmm? mo ní kí n tẹ́fẹ̀ẹ́ mi ò ní ọ̀sùn nígbà. ẹwọ ẹyin máa bẹ ẹ jẹun torí tọ náà ẹ bá mi bá àlàjì sọ̀rọ̀ ẹ ṣáà rí pé mi àti Ibrahim máa nífẹ̀ẹ́ ó fi wá sí ìpínlẹ̀ kan o wọn last chance ló ń fún mi ó dẹ̀ tẹ́lẹ̀ dé ìgbà yìí ó ní nǹkan kan gbọdọ̀ ṣe wọn ẹjọ́ nítorí tó ẹ bá mi bá wọn sọ ẹ ṣàlè bá wọn sọ̀rọ̀ àjẹ́ ìjọ. kí ló ṣe bẹ́ẹ̀ mi bá bàbá yín sọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ bàbá tẹ̀ ní mi ò dẹ̀ fẹ́ wàhálà ni tí n bá fẹ́ bá fà á ni mo mọ̀ láti bá fà á àmọ́ torí tìyìn náà ni mi ṣe fẹ́ bá bàbá yín fà wàhálà èmi ò tó takò sórí wípé dandan kò wá yọ ṣùgbọ́n àdúrà náà ni mò ń gbà ẹ ṣe wo yẹn mú tó máa ń bá sọ̀rọ̀ lẹ́yìn kò gbọ́ náà ni. bọ alájà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí kò fọ́ ni o because èmi ò mọ wáì tí wọ́n ṣe máa máa sọ pé òkè o ẹnìkan làbúrò mi láti fẹ́ èmi tí mo jẹ́gbọ́n ẹ̀gbọ́n láti north àti bọ̀ mò ń fẹ́ yorùbá mò ń fa haúsá mò ń fẹ́ ibo kò dẹ̀ sẹ́nì kankan tó disturb mi èmi dẹ̀ believe pé tó bá ti tó time tí mo fẹ́ marry ẹni tí má ti sọ pé mo máa fẹ́ náà ni mo máa fẹ́ ṣé ẹnìkan máa sọ fún mi pé ẹnìkan ni kí n fẹ́ ni wáyé tó ń ṣe máa sọ fún un pé ó ń láti fẹ́ ó ń láti fẹ́ haúsá kò dáa ní àwọn. wọ́n kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sórí bàbá yín ti yàtọ̀ sígbà tẹ́yìn fi bàbá yín sílẹ̀ ni hmm. nígbà tí bàbá yín ti lọ sí ilẹ̀ haúsá tó ti lọ sáàfù yẹn báyìí ìgbà yẹn ni lógún ti dé gbogbo ìṣesí bàbá yín ìwúwa sí gbogbo nǹkan ẹ̀ báyìí bíi ta haúsá ni láti orí díẹ̀ kan náà ẹsẹ̀ báyìí ìwà haúsá ló wà níbẹ̀ ẹ̀yin náà mi ò mọ mi mọ ti fẹ́ sọ tí ìbá ṣe pé mo kàn rò wípé mi ì fẹ́ wàhálà fún mi níbi ìjókòó nítorí ìtẹ̀yìn àwọn ọmọ mi mo mọ ìjà tí máa ba jà tí máa ní dọ́dọ́dọ́ ṣùgbọ́n mi ò fẹ́ bẹ́ẹ̀ òun ló ṣe mí. mọ́mì mọ́mì ọkọ yín ni kò sí ní ẹ̀ṣin lè bá at least ó yẹ kẹ́ lè bá wọn sọ̀rọ̀. Ah! bẹ́ẹ̀ ni ọkọ mi ni òun lọ́wọ́ orí mi ẹgbẹ́ wọn mo bí yín fún ẹ̀yìn ẹ̀yìn náà ẹ̀yìn ti tójú bọ́ ẹ̀yìn náà pè kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ wo ẹ̀gbọ́n ẹ̀yin la máa bẹ̀ ẹ jọ pé Ọlọ́run ẹ má bínú. ẹ̀gbọ́n mi kí ni èyí tí bàbá yín délé màmá yín ṣe. òun kò ṣàfihàn ránṣẹ́ sí mi ìyẹn ló ṣe kókó sí mi o. Abubakar ni a. kò sí ni wọ́n máa bẹ́ẹ̀ mi náà rà bọ̀ wọ́n máa bá mi rà bọ̀ abubakar ya kyauta baba masa babu babu ba idai miliyan babu babu babu babu babu ka zauna ba ka da damuwa kuma joko joko joko joko èmi tèrè ẹ wọn sàkó àwọn la pé ojúlẹ̀ lákọ̀ọ́lẹ́fẹ̀ẹ́ sórí hajiya babu damuwa kin ji ko aisha mo ṣe mọ nísìnyí pé onífẹ̀ẹ́ aisha gidi kan ni torí wọn ní ẹ̀tọ́ bá máa jẹ́ àpáta oníwọnú àti yorùbá náà ló ní ojú àwa ni wọ́n fi ń gbòbí ẹnìkan jì má bínú gbogbo kan tí mo ṣe fún ẹ wayo wani hmm. hausa na rashin sani ya fi dare dubu ṣòtìpọ̀ eh, <clears throat> wato ọmọ eh, eh, mi sìn mo ti wá láti inú ọkàn mi pé kí ẹ lọ máa kó lábọ ara yín bíbèjì bíbè tàbí gbogbo ọwọ́ nínú mo ṣe wá realize kí ni ayé yìí mo dé ní advice gbogbo èèyàn pátápátá yorùbá igbo hausa ọkàn ìṣó ni gbogbo wa pátápátá yan najeriya gbogbo wa kò sí aláyàmáyà thank you so much ẹ ṣe kò sí tí ẹ tẹ̀ ti bọ́rọ̀ yín débi ẹni máa gé àpáta kò ní wọnú àké ojú àwa làwa fi ń gbòbí ìgbà ẹni mo ti mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ẹ ti fi fẹ́ dọ̀ ewé <laughs> dáàdi ẹ máa kọ́ mi láwọn òwe yìí èèyàn náà kọ́ yín lòwe sá. èmi olówó of Lagos. ẹni máa jẹ oyin inú àpáta ẹ sọ pé oyin sá oyin inú àpáta kò ní wọ ẹnu àké. èmi ka ẹ̀rẹ̀kẹ́ oníbùdó òun wá wọ ibi. ẹ̀rẹ̀kẹ́ oníbùdó <laughs> alájà ẹ ṣe nǹkan. méjì ká. embaixador, eu falei, não